السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ tọ́lọ́wọ́n ọba tó fi ìtẹ́ darí wa síbí lónìí láti wá láti wá béèrè àlékún nínú ìmọ̀ bá ṣe sìn kọ́lọ́mù máṣá ìyọ̀ǹda ìmọ̀ náà fún wa kó wá rọ ẹ̀mí wa fi gbogbo ń ta bá mọ̀ kọ́lọ̀ ń ṣe ní àmọ̀múlò fún wa kó dẹ̀ jẹ́ ká dé bá ibi tí ó ti lẹ́sàn-án rí ọjọ́ àjíǹde. ọ̀rọ̀ àkídà kan ni mo fẹ́ bá wa sọ lénìí. ọ̀rọ̀ akhlaq ìhùwàsí pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú nǹkan kan tí àwọn ọmọ ìyá wa kan pè mí sí pé kí wọ́n bá wọn fi sọ̀rọ̀ tí mo rò pé mi ni máa ṣe lẹ́sọ̀ yẹn fún wọn tẹ́lẹ̀ but ó jọ bí pọ́ọ̀là nítorí mi rí kọ́ọ̀lù wọn. wọ́n pè wá sákèsì nípa pé ọ̀pọ̀lọpọ̀ wa bá a ṣe ń rìn sagbo ẹ̀sìn tó àwọn ojúṣe kan tá a ní sí àwọn alámúlétì wa àmọ́. Ah, àmọ́ ní ojúṣe ẹ̀sìn ní tó sì jẹ́ pé nínú ohun tí wọ́n fi ń yára pèèyàn tẹ́sí islam jù nínú àwọn ojúṣe sáwọn alámúrétì ni àwọn alámúrétì yìí àwọn náà lànàbì sallallahu alayhi wa sallam sọ wípé tá a bá lọ jọ́ làwọn bá ń pè ohun tí wọ́n bá sọ ń pa wa ó ní yóò máa jẹ́ ní tọ́lọ́wọ́n bá ń stamp. a ó mú lágbájá jáde láyé a subhanallah ẹni rẹ ló lọ yọ o ọlọ́run àtàǹpẹ̀pẹ̀ ni rẹ ni. wọ́n bá ní a ah, arábìnrin yẹn jáde láyé àkútúkú ẹ wàláyé ẹni ibi ni àti ẹ̀dúpẹ́ sádùúgbò sinmi ń ṣe tí wọ́n mú sọ́dọ̀ yìí. ọlọ́run ó máa tàǹpẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà ni àfi tó bá jẹ́ pé lórí àbòsí ni ti sọ bẹ́ẹ̀ torí pé kò fẹ́ẹ̀ sẹ́ni tó wá. bí àwọn tí wọ́n bá múlé tì wá gbogbo wa la máa ń ṣàìn níta bẹ́ẹ̀ ni apá tó máa ṣe lẹ́tọ̀ lórí tv sábà bẹ́ẹ̀ ni pé màláìka ló ń sọ̀rọ̀ téèyàn ò bá lọ sọ́dọ̀ àwọn ará alẹ́ ẹ̀ tí wọ́n bá gbénu ilé téèyàn lọ sọ́dọ̀ àwọn alámúlé tiẹ̀ láti lọ bèrè pé báwo làáfà yìí ṣe rí àwọn ló máa ń mọ̀ wá ju ẹnikẹ́ni lọ torí ẹ̀ a mọ kí ni islam sọ nípa nǹkan tó jẹ́ ojúṣe tiwa sí wọn kádẹ̀ ṣọ mo bí ọlọ́run ọba eh, ìbá tí mo fẹ́ pè alákèésí sí lónìí ẹ̀jọ̀n torí tán ẹjẹ́ ká tẹ́sí gbọ́ dáadáa ẹni ọlọ́run bá ti ní kó dá wa kò ní dín dídá ẹ̀kú àfilékún ni ẹni tí ò bá wá mọ ojúṣe sáwọn alámúlétì yìí tẹ́lẹ̀ nípa pé kò sínú ẹ̀kọ́ tá a kọ́ ní skul skul ò ti ránrun eléyìí eléyìí ò pawó lọ́fíìsì kò sí nǹkan tó kan skul pẹ̀lú gbòòrò eléyìí ẹ̀sìn ọlọ́run náà ló máa ń ka gbélé yìí fún so ẹni tí kì í bá ṣe kó mọ̀ tẹ́lẹ̀ kó kọ́ ká lè rí ibi re dé sí lọ́dọ̀ ọlọ́run ọba. àkọ́kọ́ náà ẹni bá ní kó jẹ́ ọmọdé bíi tèmi báyìí tó ti lo bíi thirty forty years lórí ilẹ̀ ayé á ṣàkíyèsí wípé àwọn ìyàtọ̀ kan wà láàrin báwọn èèyàn ṣe ń bára wọn díìl gẹ́gẹ́ bí alámúlétì nísìnyí sí bó ṣe wà rí 30, 40 years back. Um, pàápàá jùlọ ẹni tó bá jẹ́ pé kì í ṣèkó ni wọ́n bí sí tí wọ́n bí sí bí ìlú òkè àbílẹ̀ haúsá àbáwọn àyè bòmíì a máa ṣàkíyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ti yàtọ̀ ń sìn sí bó ṣe rí nígbà yẹn ẹ jẹ́ kí n sọ méjì inú nǹkan tẹ́mi ṣàkíyèsí ibi tó mi ti ṣe kékeré ìyẹn early elementary school years ilẹ̀ haúsá ni ó dẹ̀ tó tì kan tó jẹ́ pé àdúgbò yorùbá ni nílẹ̀ haúsá ó wá kó yorùbá tó jẹ́ mùsùlùmí àti yorùbá tó jẹ́ kẹfẹ́rí ó kó apapọ̀ àwọn tó pọ̀ nínú àwọn tajọ́ ń gbé ládùúgbò ńgbà náà àwọn ọmọ ìyá wa tó jẹ́ ará ògbómọ̀ṣọ́ ni wọ́n torí wọ́n pọ̀ lókè ọ̀yà gan ògbómọ̀ṣọ́ ọ̀fà òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bí wọ́n ṣe jẹ́ christian báwọn tó múlò tì wá ṣe jẹ́ christian wọ́n ṣe jẹ́ christian tó ìbáṣepọ̀ tó wà láàrin àwọn òbí wa àtàwọn tá à ń sọ yìí ó fún ògùn régé débi pé tí wọ́n bá fẹ́ pa ẹdìẹ tán máa jẹ́ nínú ilé wọn àwọn tí mò ń sọ ń pa wọn yìí wọ́n ní ọmọ kan tó popular tó ti jẹ́ mínísítà rí ní nàìjíríà professor àbí dr amos adamu ẹni bá gbórúkọ yẹn was a one time minister for sports ilé àwọn parents wọn ó fèsì ilé àwọn aunty tèmi tí mò ń gbé lọ́dọ̀ wọn báyìí ni christians ni wọ́n ṣùgbọ́n neighborliness yẹn ìfẹ́ ti pé àdúgbò jọ pawápọ̀ wọ́n kà á kún débi pé táwọn bá fẹ́ pa ẹbí ẹ tó máa jẹ nínú ilé wọn nígbà tí mò ń sọ yìí wọ́n á wá àwọn ẹ̀gbọ́n tiwa wá ẹ bá mi pe bashiru ẹ pe raufu wa wọ́n wá bá wa pẹ́ díẹ̀ torí pé christians ni wọ́n nílẹ̀ haúsá kẹ̀dẹ̀rẹ́ ìgbàgbọ́ èyí tó pọ̀ nínú àwọn èèyàn ni pé ẹran tí káfíòrí bá dún gífà ni torí ẹ̀ táwọn náà bá fẹ́ pa ibi ẹ̀ tán máa jẹ́ nínú ilé wọn àwọn ẹ̀gbọ́n tiwa tó ń lọ lé kí wọ́n máa ránṣẹ́ sí pé ẹ pe raufu wa torí wọn ò ní fẹ́ káwọn pa tán káwọn káwa má lè bá wọn jẹ bó tiẹ̀ jẹ́ pé islam sọ pé ẹran tí nasara christian bá dúró alẹ́ jẹ́ but mo ń jẹ́ kẹ́ understand ibi táwọn náà make allowance fún pé àwọn ò ní fẹ́ pa ẹbí ẹ káwọn neighbors àwọn tó jẹ́ mùsùlùmí má lè bá wọn jẹ wàláhì wọ́n máa ránṣẹ́ pè wá pé ká bá wọn pẹ́ di ẹ wọn lónìí sì <clears throat> kiri yóò ṣèyẹn mọ́ as a matter of fact oúnjẹ tẹ̀yìn gan bá sè tẹ́ ẹ bá pẹran ẹlòmíì àtúndẹ́lẹ́bọ ní òun lè bá yín jẹ nǹkan ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀. mo rántí bákan náà wípé nígbà tí mò ń sọ yìí tí kan nínú wa bá ṣẹ̀ àwa tá a jọmọ wẹ́wẹ́ bóyá ìkan nínú àwọn bùrọ̀dá tílé wọn jẹ́ bí ilé kẹwàá àbí ilé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sílé tiwa nínú fíìtì yẹn òun ló máa nà á wálé tó bá wá nà á wálé àwọn òbí wa ò ní béèrè pé ọmọ ta ni ẹ tún fi ń nà án tó bá rí pa tún fẹ́ sorí kunkun àwọn náà sọ fún pé òkè má fọwọ́ nà ọmọ ẹgbà rèé torí pé àwùjọ máa ń dáwọ́ jọ tọmọ nígbà yẹn wàláì mo rántí àwọn kan wọ̀nyí jídíblì tó fi jẹ́ pé ọmọ tó fẹ́ ṣìwàhù tí ò bá fi wájú ilé wọn ọkùnrin ò balẹ̀ ibikíbi tó bá wà ládùúgbò ẹ̀rù ń bà pé bọ̀dá lágbájá lórí òun ẹnìkan tí ò tiẹ̀ mọ̀ kó mọ̀ àwọn pẹ́rẹ́ǹtì òun rí ó lè yọ kòbókò kó fi ẹ̀rí kéèyàn náà ti yàtọ̀ ń sìn even ọmọ ẹni tẹ́ ẹ mọ̀ gan ẹ láti ṣọba wí ni àwọn òbí ẹ̀ máa béèrè tó bá ti sunkún délé wọn ní ta lónà ẹ̀ tó bá ní bọ̀dá kíní kan wọn ní kí ló ń ṣe fún ìyá ẹ̀ máa fún ìjà ni wọn á délé yẹn pé kí lọ́mọ wá ṣe tó fi nà in fact ó mú sí ó mú gan ó ti di pé ká ṣọ́ra kò bá ní a ah, mo ṣàkíyèsí òmù pé ọmọ yín ń ṣe bákan á ní ẹ̀ẹ́n wọn lọmọ tí wọn ń ṣe bákan ọmọ tí wọn ló perfect so gbogbo àwọn nǹkan wọ̀nyí a rí i pé ó ti yàtọ̀ sí báwọn òbí wa ṣe ń ṣe láyé àtijọ́ ẹ̀yin lè má lákèéfì ẹ̀ but àwọn tọ́lá ọba ní kí wọ́n ti bá àwùjọ míì ó yàtọ̀ sáwùjọ èkó lò wọ́n mọ difference yìí ṣùgbọ́n ṣíṣe sí yàtọ̀ nígbà kan sígbà míì ṣe wà nù ẹ̀ ni àbí ṣíṣe títí ẹ̀ yàtọ̀ láwùjọ kan sáwùjọ míì ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni ẹlòmíì lè dáhùn á ní ẹ bá ṣe ń ṣe ń gba ẹnìyẹn ayé ìdẹ̀ṣe bẹ́ẹ̀ mọ́ ayé ti dáyé dáńkó gedegbe ṣẹ̀ṣẹ̀ ni nígbà kan tí wọ́n bá dáná nínú ilé ẹnìkan tó bá jẹ́ oúnjẹ tí wọn kì í sábà jẹrú ẹ̀ pápẹ̀júwe wọ́pọ̀ nínú wa ẹni tó máa ń gúnyán lójoojúmọ́ ìjọ tán bá gúnyán ń lé wa mo rántí dáadáa kí wa nìkan kọ́nà máa gún wàláhì èyí tó pọ̀ náà wọn ní bọ́ọ̀sì wọn àwọn pa jẹ yẹn ti lágbájá lọ fún ẹgbẹ́ ti yàtá o ó lè má dájẹ́ yó but á pèsè oúnjẹ tẹ́ jẹ tó special lọ́jọ́ yẹn ráyé ń sìn tẹ bá fún tẹ wá anibẹ́ àwọn mùsùlùmí bí wọ́n tún ti ṣàdúrà àwọn àdúrà ẹ̀bọ tó máa ń ṣe yẹn torí pé wọ́n ń pàdé àwọn àfa lóòótọ́ wọ́n ń pàdé wọn ní ọ̀dà àwọn eléyé ọmọ oríṣiríṣi wọn ní bóyá ọ̀nà tún gbé wá tán bá gbà á wọ́n ti ju yín gbà ni nǹkan ti yàtọ̀ sí bó ṣe máa ń rí tẹ́lẹ̀ tàwùjọ a máa wá yàtọ̀ sí tàwùjọ bí tìgbà ṣe ń yàtọ̀ sí tìgbà tiwa nílẹ̀ wa là ń sọ yìí a lè lọ sáwùjọ bòmíì tó jẹ́ pé àwọn ò tiẹ̀ mú pé kí labour ó wọnú labour wọn máa bára wọn ṣe wọn ò mú níṣe láti ilẹ̀ kò sínú àṣà wọn. hausa brother kan tó jẹ́ correspondent fún bbc hausa service ìgbà tí wọ́n transfer sí london office àwọn bbc mo gbọ́ interview to grant wọ́n bí léèrè after six months in england wọ́n ní kí ni yàtọ̀ tó ṣàkíyèsí láàrin life in nigeria in northern nigeria and life in england ó lákìyèsí àkọ́kọ́ tóun ṣe ni wípé life wọn ní england dáńfó gedegbe ni sọmọ lọ́dọ̀ wa ń bí kò ní burúburú kámámẹ́ntì tó ń gbélé kejì sílé kẹta tá a bá gbúrò wọn fún bí jọ́ méje mẹ́ta tá a bá pààyà ìyá alágbájá ẹkú jọ́ mẹ́ta ò ṣe kò sí àtìrí ti pẹ́ ó ní ní england ó lè lo ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ò ní mẹ́ntì ń gbé mẹ́tì flat torí pé lẹ́yìn tó kẹ pàdé lẹ́nu staircase kò dẹ̀ kò títẹ̀ ló kàn pẹ̀lú good morning wàá bá tiẹ̀ lọ á bá tiẹ̀ lọ ni. kí dẹ̀ ló fẹ́ pa yín pọ̀ lẹ́tà ò ní wá dáná yín dédé pẹ̀lú ẹjẹ́ kájọ míìkì kò sí nǹkan tó kàn yẹn. àwọn akólẹ̀ ò kọ̀ láti wá gbẹ̀rẹ̀ wípé ọjọ́ ẹjẹ́ ká ṣe míìkì àwọn tá à ń yìí. so kálukú máa ń dá tiẹ̀ ṣe ni and uh, tọ́ba tiẹ̀ dàbẹ́ ni pé nǹkan kan wà tí níbọ̀ fi fẹ́ dá sí rẹ́bi tí wọ́n sọ opposite ní táwa máa expect kó jẹ́ ìṣẹ̀lẹ̀ wa òun ló máa jẹ́ ṣètò wọn tá a bá gbọ́ tẹ́nìkan bá ń na ọmọ ẹ̀ nínú ilé á lọ kanlẹ̀kùn ìyá táyàbá ẹ̀dá tuntun ọlá ìbá foríjì ọlọ́run ti bẹ̀yìn ní kéèsì tó o mọ kí lọ́mọ ṣe aka kábàárẹ̀ ni dá sí ọ̀ràn akakún normal thing ńlẹ̀ a máa ṣìpẹ́ ọmọ tá àti ẹ̀ tí ìmọ̀ ẹ̀dá tuntun ọlá ẹ̀ sílẹ̀kùn ẹ yáfẹ́ fún mi tó bá jẹ́ ní england lọ́hùn-ún tó bá gbáre orin tí ò dúró tó tọ́jú lọ́wọ́ èyí tí a ti rá kanlẹ̀kùn ní ó máa dáyà police number ni and i have got some crazy neighbors ṣé mo ń sìn but kí ni nǹkan tí mo fẹ́ lónìí gbogbo àpèjúwe tí mo ṣe fún ayé ní wípé tó bá jẹ́ ṣíland nìyẹn ìṣe tiwa ń bí ìlú mo sọ fún mo sọ pé ó ti yàtọ̀ ń sìn sí bó ṣe rí tẹ́lẹ̀ rí ẹ̀ṣẹ̀ olúwa wà ń bẹ̀ wọ́n ṣe bá kan bì kan àwa ń ṣe bá ní ìdílẹ̀ tiwa what is the ẹ̀ṣẹ̀ fáwọn tí wọn kì í ṣe mùsùlùmí kò fẹ́ṣẹ̀ torí pé wọn ò lófin pé bákan ló yẹ kéèyàn ò ṣe as neighbors but fáwa tá a la gbà tọ́lọ́run a gbà fún òjíṣẹ́ ńlá sọlọ́láhùn àlùsẹ́lẹ̀m ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀ kò sí nǹkan kan táwa ń ṣe tọ́lọ́run ò sọ nǹkan kan kalẹ̀ nípa bó ṣe yẹ ká ṣe é àti bí ò ṣe yẹ ká ṣe é tó ta bá ń sọ̀rọ̀ ní bọ́línẹ̀t pé báwo ló ṣe yẹ ká ṣe sálámù létí a fẹ́ mọ kí gan-an lọ́lọ́run ọba sọ ṣé wọ́n lẹ́tọ̀ọ́ ibo lẹ̀kọ́ yẹn ti bẹ̀rẹ̀ ibo ló pin sí báwo ni wọ́n ṣe fẹ́ ká dá sí wọn tó báwo la ṣe lè dá sí wọn tí ó dà ṣe jù tó àwa lọ́lọ́run ọba kẹ́ tó sọ àwọn òfin wọ̀nyí kalẹ̀ fún la wá bá a ṣe máa mọ àwọn òfin yìí á tara ṣiṣẹ́ wọn á sí lọ́run á tara yíyàgò fún yíyapa fún wọn á fi sá fún ìbínú ọlọ́run. Um, for my sisters who don't understand Yoruba, the summary of what I've said now is that my discussion with you today is not going to center around Akida, which has always been our topic. I want to talk about the duties of Muslims towards their neighbors. Um, neighborliness is one thing that Islam enjoins, and being good to our neighbors ranks high among the good deeds by which we measure the success or otherwise of a Muslim. So much so that the Prophet ﷺ says, when any one of us dies, the comments of people about him can determine where he goes. If they speak good well of him, Allah says, I confirm it. If they speak evil of him, meaning that he was an evil soul when he was amongst them, Allah says, I confirm it, so shall it be for him. And who knows you better than your neighbors? If not members of your family, the people who are most likely to know you next are your neighbors. So I pointed to a few instances of attitudes and practices which have changed over time as regards the manner of interacting with our neighbors. But a long time ago, it used to be considered a communal responsibility to take care of children and to guide them, such that neighbors could discipline the children of their neighbors without hurting the anger of their parents. These days, it has changed. You have to be careful how you discipline your neighbor's child, as the parents may not show understanding, and they may not understand that you have a good intent in disciplining their child. It didn't used to be so. It varies also, um, traditions vary also from place to place. I mentioned that a Hausa section of the BBC, uh, a correspondent of the Hausa section of the BBC several years ago granted an interview when he moved from Kaduna to London after having spent about a year. They asked him what difference he noticed between life in Nigeria, in northern Nigeria, and life in England. And he mentioned that one thing he noticed very strikingly and which he disliked was that the English people kept to themselves. There was not much interaction between them and their neighbors. Everybody kept to himself. Unlike the situation here in Nigeria, you greet your neighbors, you partake in their joy, you tell them when they experience grief, and so on and so forth. In England, everyone keeps to himself. So the question is, if they do that in England, and we do otherwise in Nigeria, What makes it a crime? To do as you like. We say for people who are not Muslims, it is no crime. Anything that the society accepts as a norm goes. But for us Muslims, whom Allah has sent down guidance for, we have prescribed manners of behavior and we must keep to those prescribed manners. This is why I want to discuss this topic. Um, ẹnìkan ni wọ́n fẹ̀sùn kàn wọ́n ní kì í kíyàn ó ní yẹ́s tóun ò bá kíyàn nǹkan ṣé constitution nàìjíríà ní kíyàn kíyàn ni ṣé kò rí sọ tí constitution ò bá ti ní kíyàn má kíyàn kò tí ì ṣe as far as òfin nàìjíríà is concerned but kí ni islam sọ nípa ká kí ni fine ìgbà náà la tó lè mọ̀ ṣó ṣẹ̀ ṣé ò ṣẹ̀ ṣó ṣe dáa ṣé ò ṣe dáa torí náà káwa dúpẹ́ fọlọ́run òfin làwọn èèyàn máa ń sá fún wípé ìnira ni má ṣu má tọ̀ àwọn tọ́lọ́hún bá fẹ́ lọ́lọ́hún máa ń sòfin kalẹ̀ fún wàláhì ẹni téèyàn rò pé onílàáká yìí lèèyàn máa sọ fún pé ṣe báyìí o gbọdọ̀ ṣe báyìí ẹ ní rí èrè kẹsọ pé bákan ni kò ṣe bákan ni kò má ṣe tó ẹni tí kì í bá ti ṣe mùsùlùmí òun fún rẹ ti sọ rẹ di wèrè ọlọ́run òṣòfin kalẹ̀ fún dábà lórí ọ̀pọ̀ kò nílàáká yìí tá comprehend so káwà dúpẹ́ fọlọ́ pé ẹ̀ẹ́n òfin kan sọ pé bákan ni kí n múra ó ní bákan ni kí n behave bákan ni mo gbọdọ̀ ṣe mi ò gbọdọ̀ ṣe bákan ọlọ́run ọba kà ẹ́ fọmọlúàbí ni so ká má máa wò ó wípé gbogbo ẹ̀ òfin òfin òfin ó nífẹ̀ẹ́ wa ló ṣe ń sọ àwọn òfin kalẹ̀ a sì ti sọ níjòkó tó wáyé pé xaalẹ́kùndínlá hajà ọba adẹ́dá ni tí ò bùkátà sí nǹkan kan látọ̀dọ̀ wa tó bá ní ká pòfin mọ́ kò ṣe láǹfààní fáǹfààní tara wa ni so nǹkan tá a kọ́kọ́ fẹ́ mọ̀ ni pé ta la lè pè lálàmúlétì gan-an who is your neighbor ta la lámúlétì alámúlétì ẹni tá a bá ń sọ̀rọ̀ pé alámúlétì neighbor èèyàn ó lẹ́tọ̀ọ́ ṣé fún yín who is your neighbor mike rèé ẹni ọlọ́run bá ní kó mọ neighbor as defined by islam ni mo ń sọ o ṣe àdé ní contribution nígbà salaam. Forty houses to the right, forty to the left, forty in front, forty behind. JazakAllahu khairan ẹgbẹ́ nǹkan tí sísá sọ wọ́n ní as far as islam is concerned your neighbor is people who live from within the radius of forty houses forty houses to your right forty houses to your left forty to the front forty to the back even though nǹkan tí sísá mi sọ yìí kì í ṣe hadith hadith anabi kọ́ ṣùgbọ́n àwọn àáfàá kan sọ bẹ́ẹ̀ adẹ́nbọ̀ wá rí kí ni wọ́n rí wọn fi sọ bẹ́ẹ̀. ààrí àyà quran àbí hadith anabi tó precisely sọ fún wa pé níbọ̀ òun lẹni tẹ́ ẹjọ́ ń gbénu compound àbẹ́ni tó ń gbélé kejì àbí tó ń gbélé kẹta tó fi òdiwọ̀n sí. ó wá takọ́jọ́ pé àwọn àfáà ní àǹfààní láti ṣègbìyànjú kí wọ́n yọ kán ṣe deduction látara aya quran ni hadith anabi ni àwọn àfiwé ọ̀rọ̀ ni pé ok nígbà tọ́lọ́run ò ti sọ precisely kí ni níbọ̀ a jẹ́ pé káwo bá a ṣe lè gbọ́ yé ìyẹn ló lè má kàn sọrú nǹkan tí sísà mi sọ yìí torí gbogbo nǹkan tí sẹ̀ríà bá ti tó bá ti define àtún ní define ẹ̀ mọ́ àní tún define tí wọ́n bá ní tani mahram mahram ẹni òun ni tani o ẹni tá a bá lè fẹ́ àbí àìlèfẹ́ yẹn dẹ̀ gbọ́dọ̀ jẹ́ temporary àbí permanent permanently ẹni tá a bá lè fẹ́ temporarily bíi àbúrò ìyàwó ẹni a lè fẹ́ nígbà tá à ń tiẹ̀ wà nílé ẹni tó bá ní mahram la jẹ́ fún ní àti mahram ẹ̀dùkọ́ tí à ń tiẹ̀ bá jáde láyé kò sí nǹkan tó láà lè fẹ́ òun nínú ìṣẹ̀rí ọlọ́run ọba so islam ti define yẹn ọlọ́run define ẹ̀ òjíṣẹ́ ńlá define ẹ̀ but àwọn kọ́kọ́ wà ọlọ́run á lò ó àbáninabi á lò kó wá ní define báwo ló ṣe jẹ́ èyí tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ìṣe tí àwọn àfáà ni pé wọ́n ní àní gbàgbé pé èdè wa tá à ń lò lọ́lọ́run fi bá wa sọ̀rọ̀ so a máa padà síbi pé àwọn tọ́lọ́run fi èdè wọn bá sọ̀rọ̀ yẹn kí ni wọ́n máa ń understand nǹkan yẹn sí. Si ìyẹn la máa fi tú mápèjúwe nígbà tó ń sọ̀rọ̀ ìrìn àjò ó ní tá a bá ń rìnrìn àjò ká gérun kúrú tá a bá máa gérun kúrú kí ni kó jẹ́ distance kò sínú quran pé distance báyìí hadith anabi kankan sọ pé distance báyìí ó wá fààyè sílẹ̀ fún pé káwọn afa ṣègbìyànjú ijtihad wọ́n make effort láti deduce pé tó ló lè jẹ́ reasonable distance lè ṣe máa gbọ́ pé àwọn àfa kan sọ pé forty eight miles àwọn kan sọ pé kò yẹ kó tó bẹ́ẹ̀ effort ni torí pé sharia quran àbí hadith ò define ẹ̀ bí quran àbí hadith ò ṣe define who is a neighbor kí wọ́n wá sọ nípa ti ìrìn àjò wọ́n ní a máa padà síbi nǹkan táwọn èèyàn bá kà fún distance traveling. tí n bá dágbére ń sìn pé tó mo fẹ́ dé fọ̀ tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń lo àsìkò tá a wà yìí wọ́n gbọ́ sí travelling a jẹ́ pé travelling ni màá shorting irun tí wọ́n bá gbọ́ yé sí bẹ́ẹ̀ mi ní shorting nǹkan táwọn afa sọ nìyẹn. so bákan náà àwọn afa wa gbìyànjú lórí who is a neighbor àwọn kan nú wọn sọ nǹkan tí sísà mi sọ yìí bíi alhassan albasri àwọn kan ní rárá kò tó yẹn ẹ jẹ́ ká wo níbọ̀ tá a sọ pé forty houses to the right forty houses to the left tá a bá bẹ̀rẹ̀ sí ka forty houses láti bí yìí lọ sọ́nà ẹ̀gbẹ́dá ìgbélé rẹ̀ kó máa dé adẹ́gbẹ́dá no doubt kódà mo rò pé àkọjọ ẹgbẹ́dá jẹ̀rọ ti la ọ̀fẹ́ rẹ̀ wọn sọ pé àwọn afárí sọ̀sọ̀ kú sọ o wọ̀láì wọ́n sì gbìyànjú ni pé a ah, bá nàbì ṣe máa ń sọ̀rọ̀ níbọ̀ níbọ̀ níbọ̀ àwọn rò pé ẹkún débẹ̀ yẹn àwọn apá kan tẹ̀lẹ̀ rí àwọn ní rárá wọ́n ní lébọ̀ wa òun lẹ́nu tó jẹ́ pé tá a bá pè ń lọ́dọ̀ wa pé nìkan fi máa ok tá a bá pè ń lọ́dọ̀ wa wọ́n ń jẹ́ lọ́dọ̀ tiẹ̀ àbí tí wọ́n bá pè ń lọ́dọ̀ tiẹ̀ láì lo microphone wọ́n ń gbọ́ lọ́dọ̀ tiwa ní di ilé kẹrin sílé karùn lọ àwọn kan tún gbìyànjú náà àwọn àfa àwọn náà rárá wọn lẹni tá a bá jẹ máa ń kírun àṣùbà òun ní níbọ yẹn ni pé mọ́ṣáláṣí ń pa wá pọ̀ kírun àṣùbà tẹ bá wò ó kò síbi kírun àyíláwò lè káyàn mọ́ àlátàrí lè ká mọ́ta mostly gaussians magreb àti ishai inú mòwe òun á ń ká wọn mọ́ àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n àwọn àṣùbà yẹn most people wọ́n fẹ́ kí ilé wọ́n tó jáde wọ́n ní a jẹ́ pé àwọn tá a jẹ máa ń pàdé mọ́ṣáláṣí látùbà yẹn àwọn ni neighbors wa. ṣùgbọ́n tó ti bí opinion ṣe yapa yìí it is safer láti mú nǹkan tí sísà mi sọ pé ká lè mọ àwọn tá a sọ pé a ní ojúṣe sí ká mọ̀ wọ́n láláì ní sílẹ̀ fún pé a kẹrẹ̀ nínú ojúṣe yìí ká consider as the farthest possible thing which is forty houses to the right forty to the left forty iwájú forty lẹ́yìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn ta ní ojúṣe sí ó ti fẹ́ẹ̀ jẹ́ the entire village tó bá jẹ́ abúlé la wà ó ti fẹ́ẹ̀ jẹ́ the entire àdúgbò tá a bá wà so àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kà wípé wọ́n jẹ́ ẹ̀kọ́ alámúlétì yìí àwọn tá a sọ yìí gbogbo wọn pátá la fẹ́ ká kíyèsí fífún ní ẹ̀kọ́ yìí so um, I defined, or rather, I asked my sister who spoke last to define who is a neighbor according to the Sharia of Islam. And she mentioned that 40 houses to our right, 40 houses to the left. So she said houses to the right, 40 to the left. 40 in front of us and 40 behind us. People who occupy such a circle are our neighbors. Even though there is no verse of the Quran or hadith of the Prophet that precisely states it like that, scholars hold that as a good approximation of who our neighbors are. And I said some of them saying no. It is those in such a neighborhood that when the avan is made from our own house, they can hear the avan made by mouth, unaided by uh, a gadget like the microphone. Some others say the neighbor is the one who observes Salat Subh with us because mostly people observe Salat Subh in their places of residence. So people with whom you meet at subh prayer in the masjid, those are your neighbors. However, it is safer in order not to leave out any of those towards whom we have responsibility. It is safer to take the definition given by Sister Basira, which is the definition of uh, your phones are disturbing this thing. Please keep them away from the speaker. So eléyìí ni definition àwọn alámúlétì ohun tó kù ni pé wọ́n máa lájú alójúṣe sí wọn ojúṣe tá a máa ṣe fún wọn ẹ̀jẹ̀ ká gbọ́ lórí pé tí islam bá sọ pé alójúṣe sí yàn islam kò kọ́ wa wípé ẹni tá a bá lójúṣe sí ká ṣe é láti ṣeré kí pé kóun náà ṣe dáadáa sí wa ohun téèyàn bá ṣe ń torí ìtọ́lọ́run kì í ṣe ń ṣe pé mo ṣe é láti fi gbarú ẹ̀ tó wá jẹ́ pé téèyàn ò bá wá rírú ẹ̀ gbà ẹ̀mí ò wá gbẹ̀ kan á máa wá kábàámọ̀ pé èmi náà ò ní ṣe dáadáa sí mọ́ látijọ́ ta ti ṣe kò ṣáàṣì táwa. ọlọ́run bá ní wọ́n máa ń lòrò ilé àlùyá àbúdùlọ́hàn mùsùlùmí lọ́hùndín àpáńlá tẹ̀ kankan ju pé kẹ́ẹ̀sìn àwọn ọlọ́run ọba pẹ̀lú ìhlà pẹ̀lú sincerity ohun téèyàn bá fẹ́ ṣe fọ́lọ́run ọlọ́run lèèyàn máa ń retí ẹ̀sùn ẹ̀ lọ́dọ̀ ẹ̀ kí ló ń jẹ́ kí n máa sọ eléyìí tá a bá bọ́rọ̀ débi pé rẹ́ka ṣe dáadáa sí níbọ̀ ẹlòmíín lè dáhùn ní pé ìjọ táwa tá a bá ti ṣe ọbẹ̀ òṣìkí lé àbáǹdẹ ránṣẹ́ sí wọn. ìjọ tá a bá ṣe ọbẹ̀ òṣìkí lé wa àbáǹdẹ ránṣẹ́ sí wọn. ìjọ táàbù bá tó bá ní chéǹjì lọ́wọ́ tá bá jẹ tọ́kí àbáǹdẹ ránṣẹ́ sí wọn. but wàláyé sọ kódà ẹ̀ẹ̀kan báyìí wọn ṣe bẹ́ẹ̀ tó wa a jọ pé o ò ṣe ń torí ìtọ́lọ́run òfin wá ẹ̀dá ló ṣe yẹn fún. tí wọ́n bá ní sígbà kò sígbà kan táwa ní ṣíṣe tí wọ́n máa ń dá sí wa báwọn bá bẹ̀ ní àjọ máa dá sọ ni àjọ máa dáná ẹ̀ ni àjọ máa ṣe gbogbo ẹ̀ ni. àwọn òun ti rú ẹ̀sán fún wa torí ẹ̀ làwa náà ṣe ní í ṣe mọ́ a jẹ́ pé ẹ̀ ṣèyàn torí ọlọ́run torí ẹ̀dá. so àwọn nǹkan tí islam bá sọ fún wa pé jẹ́ ojúṣe sí níbọ̀ wọ́n ní wọ́n fẹ́ ká ṣe é níṣe pé a ṣe ń torí ọlọ́run tí labour bá wá ti rú ẹ̀sán that is good tí ò bá ti rú ẹ̀sán. tí wọn bá ruo rú ẹ̀sán okùn òpó ọba ṣùgbọ́n lẹ́tọ̀ iṣẹ́ rẹ lẹ́tọ̀ dáadáa ṣíṣe ni pé irú ẹ̀ ló máa ń sábà bí irú ẹ̀ ló máa ń sábà bí ká má dúró lórí pé àbú ń bínú ẹni kò yẹ kí n fọwọ́ rọ aṣọ so irú tó ń ṣe lèmi náà ń ṣe fún o care fún good neighborliness bí islam ṣe pa ẹ́ láṣẹ so irú táwọn fẹ́ ká ṣọ́ látara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí ni pé ọlọ́run pa wá láṣẹ ká ṣe ojúṣe kan tá a bá ṣe é ọ̀dọ̀ ọlọ́run la ti ń retí ẹ̀sìn kódà tí ó mú lágbájá ò bá ti rú ẹ̀sìn tí ò bá ti san fún wa bí òbí sọmọ ni òbí ní responsibility kò train ọmọ ọmọ ní responsibility kò tọ́jú òbí tóbi ò bá wá tírèlì ọmọ kí ni káwá ṣe táwọn náà bá dàgbà kára máa fi mú ẹ̀dán lẹ̀ ayé ẹ̀kọ́ ni là òun fèrè nínú responsibility tiẹ̀ òun àtọlọ́run lẹ́lẹ́jọ́ àwa ò wá ní sọ pé torí pé kò tírèlì wa bóyá nítorí pé kò tírèlì ẹ lọ́lọ́run ọba ṣe tiẹ̀ sọ́dọ̀ ẹni tó tírèlì ẹ àwọn àánú tọ́lá ọba ní kó bá pàdé tó ti wá graduate tí wọ́n náà fi ń gba sálárì tó tó tó tó jẹ tó tó ṣókù bóyá nítorí sẹ́ni yóò dá sí ẹ̀gan lọ́run ò mẹ́ lára nígbà tó lọ́n ti wá mọ́ ẹ débi tó mọ́ ẹ dé ò wá ń sọ pé à dádì á gbà ṣé lóun ò wà responsible ni èmi náà màá fi hàn pé mi náà wà responsible sí rárá ọlọ́run àbí ẹ tó kí kálukú ṣe tiẹ̀ ní ìrètí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run báyìí la ṣe fẹ́ ká díìl pẹ̀lú àwọn neighbors wa. àwọn máa ń fariwo bí wa lọ́wọ́ tó bá ti wọlé ẹ̀yin ọmọ ẹ̀yin náà bẹ̀rẹ̀ àbúmọ̀ fi hàn sùúrù tí wọ́n lójú lé lọ àfẹ́ rírú ẹ̀ lọ́dọ̀ tiwa wàláhì àwọn aláìmọ̀kan lè máa ṣe bẹ́ẹ̀ bọ̀t káwa má ṣe wọ́n ní àníyàn tá a fẹ́ fi náì sí níbọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé a fẹ́ fi rí ìyọnu ọlọ́run ọba ni kì í ṣe pa fi ń wá ìyọnu níbọ̀ ṣùgbọ́n látara pé a ṣe dáadáa sí wọn ó ti di dandan gẹ́gẹ́ bí ìṣe ọmọ ànábì adam wọ́n ní ahsin ilẹ̀ náà tẹ̀sán àdúrà kọlọ́ọ̀bà hùn àwọn téèyàn bá ti ń ṣe dáadáa sí èèyàn máa ń pẹ̀mí wọn lẹ́rú ni ẹ̀rí pé ń tẹ́ bá ń ṣe dáadáa sí tí gbogbo èèyàn bá gba nǹkan tì lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ò ní tí ì sọ sí a ti máa nà sí i torí pé ẹ̀mí à padà síbi dáadáa tẹ̀ tí ń ṣe sí yẹn ibùn tó bá jẹ́ aláburú ẹ̀dá aburú ẹ̀ máa dínkù tó bá ti jẹ́ pẹ̀yìn ló fẹ́ bá díẹ̀ now kí ni nǹkan tó wá kù ni pé ṣé gbogbo neighbors náà ni wọ́n ní déédéé ẹ̀tọ́ bákan náà àbáwọn neighbors kan wọ́n tún lọ́lá jọra wọn lọ ẹ jẹ́ ká ṣàwò mẹ́ta lẹ̀tọ́ tí labour máa ń ní ẹnìkan kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ nínú àwọn neighbors oh sorry um, the translation I said when we behave nicely to our neighbors the purpose of doing so should not be in order that the neighbors behave nicely to us too even though by human nature people who are nice to us we usually are nice to them too. But that is not the purpose when we are commanded to be nice to neighbors. We are commanded to be nice to them in order to earn Allah's pleasure. And the reason I'm emphasizing this is that if Allah tries you with difficult neighbors, they may not reciprocate your kindness. And this often pushes some of us to decide not to be nice any longer because you feel as nice as you have been, your being nice has never been appreciated or reciprocated. So you also turn bad because of that. But for the one who understands that when we do good, we do it to seek Allah's pleasure, regardless of what your neighbor meets your kindness with, you'll continue to be kind to them. So that is the purpose. Now, um, ṣé bákan náà làwọn neighbors ṣe lọ́lá tó àwọn àáfàá ní àwọn wọ àwọn àkọọ́lẹ̀ tó wà lórí àwọn alámúlétì àwọn á rí i pé categories mẹ́ta ni wọ́n ẹ máa gbọ́ ẹnìkan ní ẹ̀tọ́ mẹ́ta látara pé one ó jẹ́ labour yẹn ni pé ilé tó ń gbé kò jìnnà sí wa two ó tún jẹ́ mùsùlùmí so okùn pàjẹ́jẹ́ ní bọ̀ ìkànnì ó kún kó tún jọmọ ìyá ní islam èjì ẹnìkan tún wá ní nǹkan tó sì kẹta ó tún wá jẹ alásùnmọ nípa ìbúdàpọ̀ yẹn ni pé ẹ̀jẹ̀ dà wá pọ̀ àti ẹ̀jẹ̀ tán wọ́n lẹ́ni tó bá kó mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ ó lẹ́tọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a fẹ́ sọ pé jẹ́ ojúṣe wa sí neighbor ju any other person lọ relation wa ni muslim ni ó tún wá ń gbé nítòsí ọ̀dọ̀ wa tó ta bá ní nǹkan tí ò ṣe é fún ẹni méjì tó jẹ́ pé ẹnìkan ṣoṣo la lè fi ṣe láǹfààní nínú àwọn níbọ̀sù wa ẹni yìí á lẹ́tọ̀ọ́ sí i ju ẹni tó jẹ́ pé méjì ló nínú àwọn ẹ̀tọ́ yìí títẹ òpin mẹ́ta lọ wọ́n kò ju ẹ̀ adilẹ́lòmíì tóun náà jẹ́ níbọ̀ ó tún wá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe ìbátan tẹ́lì kíní kejì tí wọ́n bá wá ní ìdè nǹkan ó sì jẹ́ pé kí ní òṣè fẹ́ ni méjì àti mọ bí wọ́n ṣe fẹ́ ká tó èyí tó jẹ́ níbọ̀ tó jẹ́ muslim tó bá wa tan ẹ̀tọ́ tí ẹ ṣáájú èyí tó jẹ́ níbọ̀ tó jẹ́ muslim tí ò bá wa tan. àpèjúwe ń sìn àárọ̀ ọjọ́ sátidé làwọn méjèèjì mú invitation wá invitation ọ̀dà pàdé ní prime kan náà ṣe ẹ dákun a ní ṣíṣe lọ́la báwo nìyẹn ṣe máa choose èwo ló yẹ kí n ọ̀nà nínú àwọn méjèèjì yìí àwọn àfààní ẹni tẹ́tọ̀ tí ẹ mẹ́ta lọ́wọ́ wa ó ṣáájú so a máa consider ètò jẹ́ relation yẹn bíi pàwọ́ là ń ṣe nǹkan ni tó ti wọ́n ń sìn wọ́n ní ẹnì kẹta ẹ̀tọ́ kan ṣoṣo lòun ní kò bá wa tán kì í dẹ̀ ṣe muslim ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nígbà tọ́lọ́wọ́n bá ti ní kájọ wà láyìíká àjọ ń gbé ibì kan náà wàláhì àgbọ̀dọ̀ ní kékeré burúkú ni kò fi ń tó kàn á pẹ̀lú ẹ̀ a ní ojúṣe sí i kódà tẹ́ ẹ bá gbọ́ ìṣesí àwọn sẹ́lẹ̀f fáwọn kan tí wọ́n jẹ́ neighbors wọn tí wọ́n kì í ṣe muslims èyí máa wá ṣèmọ̀ pé ah, ṣé báwọn dẹ̀ ṣe ṣe ìsàn ṣe bí Abdullah ibn umar sọ̀hádì ànábì ni tí wọ́n bá ń sọ nísìn wípé àwọn kan kórira kẹfìrí wọn kì í bá kẹfìrí dá nǹkan pọ̀ àwọn èèyàn á ní àwọn alùsùnmọ̀ ẹ̀ ló máa jẹ́. wọ́n nítorí pé àwọn máa ń mú gbogbo ẹ̀ kókókókókókó kò sì rí bẹ́ẹ̀ lẹ̀dá tó rọ̀ ohun bá ń bínú sí àwọn máa jìnnà sí wọn kì í yàn lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n nípa pé ká fi ìwà tútù ká fi báwọn èèyàn lò alùsùnà ló yẹ kó lójú tó ń tá a dá rí kójú ẹ̀ ń yọ sí wọn lè ṣe good morning torí pé kálá ojú ni all the time ó lè fi nǹkan míì o. kò fi irú ìwà rẹ̀ tí wọ́n ní ká fi bá neighbors lò kò fi jọ ahlùsùnà torí nínú àwọn sọ̀hábà nẹ́bì tí wọ́n máa ń ròyìn wípé ó le koko lórí súnà kì í fẹ́ fi nǹkan kan yapa sójúṣe ńlá abdullahi ibn umar ni débi pé wọ́n ní abdullahi ibn umar ó kọjá ń bì kan ó dàbí kí wọ́n kọjá níbi orí fíìlì tẹ̀ ń wò yìí kó máa wá tẹ̀ báyìí wọ́n wá délé rẹ̀ pé kí lórí tó fi ń tẹ̀ ó ní òun mọ̀ ìpè táwọn ìgbà kọjá ń bèbà yìí ó máa ń tẹ̀ ṣẹ́ǹgbọ́ afẹ́rì yẹn sọ wípé nígbà táwọn nẹ́bí sì fi tẹ̀ ń jẹ́ tí wọ́n ń sọ yìí wọ́n ní igi kan wà ń bẹ̀ tẹ́ka igi yẹn náà síta báyìí so ó ṣeé ṣe kó jẹ́ pé ìpara pé kí wọn má forúkọ igi lòjíṣẹ́ ńlá ṣe tẹ̀ òun ní bóun ṣe rí ẹni tóun nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́n bá ní kóun fi gbogbo ìṣe òun jẹ tó tẹ̀ òun á máa tẹ̀ ń bẹ̀ torí pé kò dá lójú pé ṣé torí igi yẹn ni àdétorí nǹkan míì wàláhì bọ́n ṣe fẹ́ ká nífẹ̀ẹ́ ànábì rè pé tí wọ́n bá ti ní bákan ló máa ń ṣe nǹkan ká má tiẹ̀ kọ̀ǹsídà pé kí ló ṣe táwọn ò ṣe bá mi àfẹ́yí tán ọ̀bá ju èbí ṣe máa ṣe tiẹ̀. ẹ wá wẹ́n tó wá nífẹ̀ẹ́ ànábì tó yìí òun làwọn èèyàn máa sọ pé lè koko lórí súnà wọ́n wá ní tábdùláì ibn umar tó bá rí oúnjẹ jẹ́ ńlé ẹ̀ débi pé inú ẹ̀ dùn ó pa ẹran ó lọ́mọ ọ̀dọ̀ kan ó máa ń pa pé ṣé o ti do ẹran yẹn tó bá lóun ti do a ní ìdá bìjà rínàlì yahudi rí dájú wípé òfin ti lébọ̀ wa tó jẹ́ yahudi òfin ránṣẹ́ sí ṣé ẹ mọ yahudi yahudi kọ́ ni christian o jews tí wọ́n bá ní lárúbáwá kórìíra ẹ̀dá kan lórí ilẹ̀ ayé jews ni wọn kó in fact lárúbáwá nìkan kọ́ téèyàn bá ń ka quran gan àwọn tọ́lọ́wọ̀n bá ń gbé ṣépè jù nípa pé wọ́n ya aláìmoore fún wọn lọ́run torí pé èyí tó pọ̀ nínú àwọn ànábì ara wọn lọ́wọ́n bá ti yọ wọn ó ránṣẹ́ oríṣiríṣi sí wọn tó ti bẹ́ẹ̀ wọ́n ṣe orí kunkun ẹni tó pé ọlọ́run máa ń bá jù lu quran gan àwọn jews bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ abdullahi ibn umar kò gbàgbé wípé yẹ̀wúdí lẹ́ni yìí tó bá tọrọ nínú ilé ẹ̀ ó máa ń tẹ̀ mọ́mọ́ ọ̀dọ́ ẹ̀ létí pé tí o ti fi tiẹ̀ ránṣẹ́ wọ́n ní títẹ̀ mọ́mọ́ ọ̀dọ̀ ló tì yìí wá pọ̀ débi pé ọmọ ọ̀dọ̀ yìí wá bèrè níjọ́ kan pé ọ̀gá mi ṣàṣejù ò fẹ́ wọ ọ̀rọ̀ yahudi yahudi tẹ̀ máa ní kí n fẹ́ kí ló dé abdullahi ibn umar wa dá ó ní màzàlá rasulillah sallallahu alayhi wa sallam yóò fi ní biljar hatta ronantu anahu yóò wà ó ní wàláhì kò sí nǹkan kan tó ń jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ di pé bá nẹ́bì ṣe máa ń kì wá ń lọ nípa ẹ̀tọ́ alámúlétì ẹ̀tọ́ alámúlétì ojúṣe ń sálámúlétì ó ṣe débi pé mo ti rò pé téèyàn bá kú wọn á ní kálámúlétì onípinnu ogún èèyàn ni so ìyẹn ló máa ń mú mi fẹ́ ṣọ́ pé kí n má ṣe alámúlétì kí n má jàǹbá ẹ̀tọ́ alámúlétì kódà bó bá jẹ́ yẹ̀húdí. nípa báyìí kátígórì tọ́lọ́wọ́ bá ní kí wọ́n pín àwa tí a jẹ́ níbọ̀ fúnra wa sí òun la gbọ́ yìí. káwá mọ̀ wípé jíjẹ́ káfíìn níbọ̀ kò túmọ̀ sí páàlẹ́ ṣe dáadáa sí i ọlọ́run tẹ̀ ẹ̀fọ́ nínú tí kò ṣe sórí tẹ̀ almuntahna àbí nǹkan ó ní عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم الله شلي وفني léèwọ̀ fún yín kíkẹ́ ṣe dáadáa sáwọn tí wọ́n bá jẹ́ non-muslims ṣùgbọ́n tí wọ́n ọ̀jà yín lógun wọn ò sì lé yín kúrò ńlé yín tẹ̀ ń gbé kẹ́ ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run ò ṣe léèwọ̀ so níbọ̀ wa tí ò ń ṣe muslim ẹ dákun torí ọlọ́run ká tújú ká sí wọn kì í ṣe wọ̀ ká fi ọ̀yàrà pàdé wọn kì í ṣe wọ̀ lópin ìgbà tí kì í bá ti ṣe tó tó kórira islam tó sì gbé ìkórira yẹn tó gbé lójú àwọn kan gbé kórira tiwọn lójú irú àwọn ẹ̀kan náà ní ká fẹ̀yìn sí èyí tó jẹ́ pé tẹ́ ẹ bá kọjá lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀pẹ̀ òun náà kí alájà good morning hi children ẹ ṣe dáadáa síra àwọn yẹn ẹ kí i ẹtújú ká sí kóun náà mọ̀ pé ọlọ́run tí afárá náà ń sìn ọba déédéé ni. now àwọn tí wọ́n máa ń wá ń gbọ́rò alùsùnà látòkèrè nígbà míì wọ́n á ti di ìkórìíra sẹ́mi sẹ́yìn alùsùnà débi pé wọn ò ní ẹ̀pẹ́tì kẹ́ẹ̀tì ní dáadáa kan lọ́wọ́ ẹni bá wá múlé ti alùsùnà náà wọ́n tà ń sọ yìí tí wọ́n jẹ́ kékeré tí wọ́n wá ríṣe sí yìí akọ́kọ́ change impression tí wọ́n ní nípa wa àmọ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ìyá tọ́lọ̀ fi rú nǹkan yìí kẹ́ mo fi àáfà kan lọ sílé ẹ̀ nígbà kan kọ́lọ́hún jẹ́ kí mi náà lè máa ṣe dáadáa yẹn ṣẹ́rí nígbà tá a wọ street about five or six houses tá a fi máa délé ẹ̀ gbogbo àwọn tí wọ́n ní shop síbẹ̀ tí wọ́n ń ṣe muslims màmá rachel màmá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ including àwọn igbo women tó ń ta panla nǹkan kan each shop tá a dé ni wọn kí afa welcome adẹ dúró ẹ eh, chukwudi how far you don be our ex in fact mo ń lójú afa yìí pé àṣẹ ah, bó ṣe máa ń ṣe ń dojúmọ́ rè <laughs> ó impress mi o but mo wo time ta lọ láti ìgbà tá a ti wọ street tá a ti wọ ní ilé wọn ní every for life àwọn onípátá kí afa kódà ọmọ tí ò sí nínú shop ó tún béèrè pé ẹni báyìí nǹkan ó ní àwọn ah, ó ti padà sí east kí ni ẹ̀yin impress mi and wàláhì wàláhì irú àwọn tá à ń sọ yìí ìṣòro ni kẹ́nìkan sọ pé muslims oh they are bad people they are only killers kó má sọ pé no tí ò bá sọ pé ẹ̀sìn yìí sọ á not all of them tí ò bá sọ pé islam ò rí bẹ́ẹ̀ torí pé kò mọ ìsọ á no be all of them at least òun mọ̀ pé àwọn ní òun láwọn neighbors kan tí wọ́n dáa so ọlọ́run ní òun ò ṣe léèwọ̀ pé kẹ́ ẹ ṣe dáadáa sí wọn kódà tí wọ́n bá jẹ́ kéferì ilé tí mi nù wá ń gbé kéferì tẹ̀kọ́ mùsùlùmí tí ò borí báwo la ṣe ń ṣe sí i ká sọ fi kèfèrí ó máa ń jẹ́ bí ìgbà tá a ní àní responsibility rárá láti ṣe dáadáa sáwọn tí kì í bá borí dé ìtiwa kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ẹ̀kọ́ bó ṣe yẹ kí abáwọn èèyàn lò àwọn tí ò ní súnà lẹ́ẹ̀kan kọ látara tiwa now um, What I've just said in summary is that when it comes to being dutiful towards neighbors, neighbors are not all of the same category. The scholars say some neighbors have more right to our kindness than others. The ones who are neighbors, Muslims, and blood relations deserve more of our kindness than others who are neighbors and Muslims but not relations. Those also who are neighbors and Muslims but not relations deserve kindness before those who are non-Muslims but are not relations. Okay? So, this is how they have been categorized, which means that If you have anything, any goodness that you want to give, but it cannot go around all the neighbors. This is the scale of preference which we should use in determining who gets it before whom. So, for example, if two invitations to a ceremony come at the same time, say on a weekend, one of your neighbors who is a Muslim and who is related to you invites you to partake in a ceremony another who is also a neighbor and a Muslim but is not related to you brings a similar invitation, then the one who has three rights over you deserves to be honored before the other one, and so on and so forth. This is the uh, the scale. Now, in tó wá pè ní pé kí ni nǹkan tó ṣe é lọ́rùn ọ̀yàn bí ṣe dáadáa sálámù létí mo sọ lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ àṣà àṣà máa ń change ìgbà máa ń change ẹ̀ àwùjọ téèyàn wà máa ń dictate pé ókè ìyẹn ò tàmọ́ ìlú ìlà tó lòun fún un ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ sùn a gbọ́dọ̀ jẹ́ kó bọ́ lọ́wọ́ wa gbogbo bó ṣe lè wù kígbà yìí gbogbo bó ṣe lè wù kí environment change ẹ wá gbọ́n kọ́tọ́ láwọn ọba sọ nínú sọ́ọ́tì lè sà verse thirty thirty six verse thirty six. قل يعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل wọ́n máa malakat àìdíkùn ìnàlọ́ha láàyò ṣubú mọ̀nkánà ìnàlọ́ha láàyò ṣubú mọ̀nkánà mùsùtàlán fàfúrọ̀ ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run ọba láláì báwo rogún ẹ wá ṣe dáadáa sáwọn òbí yín wàbìbìl kúrùbà àwọn aláṣùmọ́ relations ọmọ ẹ̀gbọ́n mọ́nì. ọmọ ẹ̀gbọ́n dádì ẹ̀yin ẹ má wo pé mọ́nì wa àti mọ́nì tiwọn wọ́n yóò òdìkú ni kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn nígbà tí dádì wà láyé wọn fẹ́ rí kú sójú tèmi ọmọ wọn mi rí wọn mi mọ̀ pa ẹ̀yin láṣẹ tí kẹ́ ẹ ṣe dára sáwọn tí dádì ò bá gbọ́ yé òun ọba tí ò bá gbọ́ yé ọba tẹ́yìn bá wá gùn lórí pé báàrin wọn ṣe rí tán fi kú yẹn lẹ́yìn fẹ́ kó kọ̀ǹtínú ẹ̀yìn ti gbọ́ yé pọ́lọ́run pa yín láṣẹ kẹ́ ẹ ṣe dára sí mọ̀lẹ́bí ọlọ́run máa bí yín láàyè ọ̀tọ̀ tí mọ́mí ò dẹ̀ ń ṣe excuse níwájú ọlọ́run so kíní yìí bọ́pọ̀lọpọ̀ wá wí jẹ́ pé àwọn tó jẹ́ pé aláfọmọ́ ni wọ́n torí pé bóyá nǹkan kan tí ò tó nǹkan ti ó ti fàjà láàrin àwọn àtàwọn ìyá wa wọ́n láwọn ń da ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin náà wà níṣẹ́ ìkọ́rì pé kẹ́ wọn àbí ọmọ wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ wàláhì. ó yẹ kó dùgbà àwọn ìyá wa tì àwọn bàbá wa tì táwọn ọmọ bá ń bára wa ṣe tí wọ́n fẹ́ já wa lára bá ń ọlọ́run ò ní jára wa tó bá wù ẹ má fẹ́tù ẹ̀yin ò lè ṣe bẹ́ẹ̀ kójú má so ẹ̀yin ló yẹ kọ́ ẹ tún wọ́n pọ̀ ṣùgbọ́n ibi táwọn wọn ní ẹ gbọdọ débẹ láé àwọn mi ò ní fẹ débẹ kò dẹ sí nǹkan méjì ju pé ìjà kan tó wà nílẹ tẹlẹ ẹ jẹ kó máa yé wọn wípé àṣẹ ọlọrun ọba ni pé a ń láti so ẹbí pọ wẹliyẹ táwọn wẹliyẹ mẹsàkì ó ní ẹ ṣe dáadáa fáwọn ọmọ òru àwọn aláìní ó tún wọn ti kú ó ní wẹlìjáàrì zèkúrúbà àwọn neighbors tí wọn tún jẹ mọlẹbí labour tó jẹ́ mọ̀lẹ́bí ó lè má pọ̀ lẹ́kọ̀ọ́ ó pọ̀ nílùú òkè torí pé a máa ń gbé agboolé tábà ní ilé adéyínká fàpèjúwe ó lè jẹ́ ten different buildings wọ́n máa sọ pé òun ni agboolé yẹn ìyẹn labour ni at the same time alámúlétì ni so nínú àwọn tí wọ́n kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí dáadáa wa nírú àwọn tá à ń sọ yẹn wọ̀lùjáàrì jẹ́nu ọlọ́run ní àtàlámúlétì. tó wá jẹ́ pé òun kì í ṣe ni àsúnmọ́ yẹn ni pé kò bá yín tan but by virtue of pé ńgbà tó wálẹ̀ tó máa kọ́lé sí ìtòsí ọ̀dọ̀ yín lọ́wọ́ bá darí ẹ̀ sí òun náà ti wà mẹ́ńtẹ́ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí ọ̀ṣọ́ àhídìbìl jẹ́m kódà ẹni tí nǹkan kan pa yín pọ̀ temporarily lórí ìrìn ẹ̀kọ́ tá à ń ju ìtaniníbọ̀ a ní. àwọn tílé wọn wà to the left to the right to the front àwọn àfààní kò mọ níbẹ̀ torí pé ọlọ́wọ́ bá ní wọ fọ́ hídìbìl jẹ́n your companion companion where níbi iṣẹ́ gbogbo àwọn tájọ wà lọ́fíìsì neighbors wa ni wọ́n nílé ìwé gbogbo àwọn tájọ wà nílé ìwé kan náà neighbors wa ni wọ́n kódà tá a bá wọ mọ́tò ní ọ̀nà pàjá tá a lọ sí kọ̀tún. àwọn títí àjọpawápọ̀ yẹn labours ni wá tí nǹkan kan bá wà ní dáadáa tá a fẹ́ ṣe kó tó kọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ driver ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa on our left on our, on our right labour tó já lásùn mọ́ ní position yẹn ni. sọ̀kan máa mọ̀ wípé tọ́lọ́n bá ń sọ̀rọ̀ labour àwọn àfáà gbọ́ yé ju pé kó jẹ́ni tí ilé wọn àlẹ́gbẹ̀ẹ́ ilé wa lọ wọ́n láwọn tá a jọ wà lọ́fíìsì àwọn colleagues wa labours ni wọn. àwọn tá a jọ wà nílé ìwé neighbors ni wọ́n gbogbo bí tá a bá ti ń tajà àwọn tí ṣọ́ọ̀pù wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù wa neighbors ni wọ́n gbogbo irú aburú tá a sọ pé àfẹ́kọ́tọ̀ wa dọ́dọ̀ neighbor àní sẹ́kù tọwọ́ wa dọ́dọ̀ àwọn tá à ń sọ yìí ẹ rí i pé wàláhì tí ó bá jẹ́ gbogbo mùsùlùmí ló fẹ́ ṣọ́ nǹkan yìí kò tiẹ̀ fẹ́ ẹ̀fẹ́ ń ta lè ṣàbùrú sí bó ṣe máa rí nìyẹn. now àyà yìí wá kà á ó ní wọ́n bí sẹ̀bẹ́ẹ̀lì arìnrìn àjò wàmá malakat àìmáàníkùn àti àwọn ẹrúbìnrin tí àwọn ọlọ́run bá yọ̀ǹda fún yín yàtọ̀ sáwọn ìyàwó ẹ ṣe dáadáa sí gbogbo wọn torí pé ọlọ́run ọba kórìíra onígbèraga ẹ̀dá. ara yìí nìkan wá kọ́ ojúṣe sálọ̀lá àlùsálàm ojúṣe ńlá sálọ̀lá àlùsálàm òun ni ibùdó ọmọọ̀rọ̀ ń ròyìn lẹ́ẹ̀kan ó ló ń kìlọ̀ ẹ̀tọ́ alámúlétì fún wa pé à ń retí kó tiẹ̀ sọ pé alámúlétì ó jogún ẹ tún wá gbọ́ nínú hadith kan tó wà lọ́dọ̀ imam tabarani anabi ní awọ́lù xasmẹ́ni yẹ́n balùkẹ́yàmá jàrọ̀ eléyìí tó báyàn lẹ́rù ó ní tó bá dijọ́ àjíǹde tọ́lọ́n bá fẹ́ dájọ́ oríṣiríṣi lẹ́jọ́ ẹjọ́ ẹni tí ò kírun ọ̀tọ̀ tẹni tí ò gbà wẹ̀ fọlọ́run ọ̀tọ̀ ó ní ṣùgbọ́n nínú àwọn kéèsì pé ó fẹ̀tọ́ dùn mí ó ní awol hosmain àkọ́kọ́ kéèsì pé ó fi ẹ̀tọ́ mi dùn mí tọ́lọ́run máa gbéyẹ̀wò níjọ́ àjíǹde ẹ̀tọ́ tó wà láàrin níbọ̀ sí níbọ̀ ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló mọ́lọ́ ọba kì í síwájú wọ́n lọ́lọ́run ń pè wá sí pàtàkì ẹ̀tọ́ níbọ̀ lórí wa ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé níbọ̀ tiẹ̀ lẹ́tọ̀ kankan lẹ́yìn pé èmi àtọkọ́ mi tí n bá dàjáde lọ sí hálọ́kọ̀ mo lè ṣe dára sí wọn but alámúlétì kò sí nǹkan tó kẹ lómi pẹ̀lú wọn kò yẹ kó rí bẹ́ẹ̀. nípa báyìí anábì tún sọ ó ní wàláhi la yóò mìn wàláhi la yóò mìn wàláhi kì í ṣe nígbàgbọ́ òdodo wọ́n ló wí lẹ́ẹ̀mẹ́ta àwọn sọ̀hábà béèrè ta ni òun ṣe nígbàgbọ́ òdodo ó ní alẹ́bí láàyà mẹ́nu jà rúhu bàwá gbogbo ẹni tó bá jẹ́ pé ọkàn níbọ̀ ẹ̀wò balẹ̀ sí i tó tóun ò bá sí lé tí mù lágbájá bá wà ń lé nǹkan ní sàwọn ọmọ òun ẹni tọkàn níbọ̀ ò balẹ̀ sí pé òun ò sí wọ́n bá tó lè pa wọn lára bá wọn tarí ẹ̀ dànù ò fẹ́ kúrò nílé ẹ̀rú ó sì máa níbọ̀ yìí gan tí ní pa wá tí ní bá táwọn kan fi máa ń sọ pé ẹni tí ó mọ̀gbà tẹ́ ẹ jáde ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ṣé lébọ̀ ló yẹ kó má mọ̀gbà tẹ́ ẹ jáde pé ẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ mọ bí torí pé àkídàdé burú àwọn nǹkan kan ti gbé sí wa lónìí táwa náà bá ń jáde a máa ń yọ jáde ni àgàgà tá a bá ń travel ẹ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ sílé bá ọ̀pẹ̀ ń travel but kí ni islam ní káwa ṣe ó ní kó dágbére sílé bẹ̀rẹ̀ kí wọ́n ṣàdúrà fún ẹ ṣé àdúrà ṣéèkì nìkan rẹ̀ ń gbà tí ìṣá nìkan ló ń gbà wọ́n láì ẹlòmíì sẹ́yìn rò pé rárá tọ́lá ó bá ti ẹ̀gbàdúrà kì í ṣe tẹ́lẹ̀ ìsàmúdé yìí but tó bá fọkàn ṣe fún yín ó lè gbà lẹ́ẹ̀mí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kí iṣẹ́ fún tó ń gbà but ibi tó ti kó ìkókòkò sí wa lórí ilé kódà ẹni tó ẹjọ sọ̀rọ̀ lálẹ́ àná kẹ́ ẹ tó wọlé sùn tó dẹ̀ fẹ́ travel jẹ́ kejì wàá fẹ́ yọ gbé báàgì ni ó lè ní kó lọ máa gbé báàgì àmọ́ wá lórí ìpìlẹ̀ ẹ̀sìn adẹ̀fẹ́ pè wá sákèsì lórí ẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹrú ọlọ́run kan bí mi léèrè ó dẹ̀ bèrè innocently ni mo mọ̀ pé bó ṣe rí fọ́pọ̀lọpọ̀ wa nìyẹn ó ní ṣé tóun àti ìyàwó òun àbíyálé òun àbíyálé òun bá jọ ń ṣíà ilé ṣé padà ní tóun bá fẹ́ jáde kóun sọ fún kóun fẹ́ jáde ṣe ń bọ́ kéèsì yẹn pẹ̀lú ẹ̀kọ́ táwa kan sìn yìí níbọ̀ ni ìyáálé àbí àwọn àbí ti ṣe níbọ̀ níbọ̀ ni bọ̀tẹ̀ yín òfojú níbọ̀ wò ó as far as she is concerned orogún ẹ̀ ni tọkọ bá dé kọ́ máa jẹ discuss àtọ̀wò tó ń bá ń jẹ́ tó bá ti fàbá àjẹ́ ó lọ ènìyàn dáńfó but ẹbí ẹ̀ ta la máa dá àwọn tó dé pé ẹ̀kọ́ tó yẹ kó ti pilẹ̀ fún wa ẹ̀yìn náà tó sí níbọ̀ ẹ̀ nìyàwó ẹ̀ níbọ̀ ẹ̀ nìyáálé ẹ̀ kò yẹ kó o fẹ́ jáde nílé ẹjọ́ ń gbélé ni kókàn wá béèrè pé lágbájá dà táwọn ọmọ sọ pé mọ́mì ti jáde ibo ló lọ òun gan ọmọ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin àwọn orogún kò yẹ kó rí bẹ́ẹ̀ so the next time tí ṣètọ́nù bá fẹ́ gbé kan nù wá ṣe ẹ̀ràn ti pé a ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ o nínú àwọn neighbors tó lẹ́tọ̀ọ́ sí wa jù òun làwọn eléyìí jẹ́ torí pé kì í ṣe pé àwọn neighborhood nìkan a ń gbé ní ilé ni now kí ni àwọn hadith àtàwọn àyà yìí ń tọ́ka sí fún wa wọ́n ń tọ́ka sí pé ṣíṣe dáadáa sí níbọ̀ táwa sọ wípé ó yàtọ̀ láwùjọ sáwùjọ fún àwa mùsùlùmí ìbáàdà ni ẹ̀sìn ni so ó ti kúrò ní nǹkan pé well táìmù ò ṣe bẹ́ẹ̀ mọ́ táìmù ò gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ fáwa jilbab ayé ò lé mọ́ fáwọn tọ́lọ́mọba láyé ni wọ́n ń tẹ̀lé tí wọ́n dẹ̀ fẹ́ kọ̀yìn sáyé ọlọ́run yàn fáwa títí dojú àjíǹde tó bá ṣẹ́wà kù á máa lò ó bẹ́ẹ̀ náà làwọn kan ń sọ yìí ọlọ́run ní ká ṣe eré àwọn ìṣe kan sáwọn neighbors wa tí gbogbo ayé bá láwọn ò ṣe mọ́ àwa mọ̀lẹ́sìn náà kí ni àwọn ẹ̀tọ́ yìí àwọn ẹ̀tọ́ alámúlétí tá ń pè àṣàkíyèsí ẹ̀ màá wá kà wọ́n ní mímí méjì mẹ́ta. After mentioning that, we are expected to be kind towards our neighbors. I emphasize that for Muslims it is ibadah. Kindness to our neighbors is ibadah. It is not just a social norm. If you do a thing because it's a social norm, it can change with time and it varies from environment to another. But if you do it as part of the day, then you're supposed to maintain it regardless what changes in society, what changes in the environment. And we have a number of ahadith of the Prophet that make kindness to our neighbors an aspect of our deen. Ibn Umar, may Allah be pleased with him, said, I heard the Messenger of Allah say, Jibreel emphasized the right of the neighbor to us so much that I thought Allah would reveal that our neighbors should inherit us. That's on hadith. In another hadith, the Prophet said, He is not a believer. Wallahi, he is not a believer. He repeated this statement three times. Then some of the companions asked him, Who, Ya Rasulullah? He said, That person whose neighbor is not sure that he would not receive harm from him. That person whose neighbor is not confident that he is safe from his harm. Thirdly, the Prophet ﷺ said, on the day of Qiyamah, the first case of dispute that, the, that Allah the Almighty is going to judge is the case of a dispute between two neighbors over the right that one of them has denied the other. In addition to a verse in Surah Al-Nisa that Enumerate the people to whom Allah commands us to be kind. He said, Worship none besides Allah, be kind to your parents, to your relatives, to the orphans, to the poor. Then he mentioned three categories of neighbors neighbors who are relatives, neighbors who are non relatives, and people who are neighbors by accident of togetherness, like people who are traveling on the same vehicle as yourself, people who share office with you, people who work in the same place with you, people whose shop is next to your shop, all of these people are our neighbors. So when we spell out what our duties to our neighbors are, it comprises all of these people. Kí ni ojúṣe àkọ́kọ́ tá a ní sí wọn? Òun ni wípé al-ihsanu ilayhim ṣíṣe dáadáa sí wọn mẹ́ta làwọn ojúṣe yìí kì í ṣe pé mẹ́ta péré ni a categorize wọn sí categories mẹ́ta ni category àkọ́kọ́ ni pé ṣíṣe dáadáa sí wọn kí lèèyàn fi ń ṣe dáadáa sí níbọ̀ ó bẹ̀rẹ̀ látòrí sálámà islam fi yà wá wípé ẹni bá kọ́kọ́ sálámà lólóore jù níṣe tiwa ẹni tá a bá kọ́kọ́ sálámà sí lónìí tá a kọ́kọ́ sálámù sí lọ́la kò láìsí ká kọ́ sálámù sí lọ́tùnà pé n tó ẹnu ẹ̀ gbọ̀ngbọ̀n yẹn àìdẹ́ẹ̀kọ́ ni ọ̀pọ̀ lọ́ọ̀hìn wọ́n ní ẹni tó bá kọ́kọ́ sálámù nínú ẹni méjì òun ló lóore jù tó o máa mọ̀ wípé tí àwọn bá fẹ́ tẹ̀lé tẹlọ́run tó fẹ́ tẹ̀lé tàmádì á jọ òmùgọ̀ kí ló máa ti jọ òmùgọ̀ ni pé ṣé kò gbọ́gbọ́n pé bẹ́ẹ̀ ni yìí káwọn náà kọ́kọ́ retí ẹ̀ ni agbọ́ngbọ́n yẹn but àwa gbọ́n jù lọ àwa fẹ́ gọ̀ nítorí tọ́lọ́n so a kọ́kọ́ sálámọ̀ sí ká má retí pé rárá òun ni kọ́kọ́kọ́ kí wa tó bá kọ́kọ́ kí wa táwa náà bá dáhùn a ní ládàá o ṣùgbọ́n ládàá ti ẹjú tiwa lọ sọ ẹ̀dá pẹ̀tẹ̀rẹ̀ lọ ẹ̀yìn òmù láti sí lọ ẹ̀yìn ni kẹ́ ẹ kọ́kọ́ máa sálámọ̀ sẹ́ni tó bá jẹ́ muslim ṣẹ̀gbọ́n ẹni tí kì í ṣe muslim a lè kí ní good morning ká ti ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán kí bọ̀ tó bá jẹ́ muslim ẹ̀yìn ni kẹ́ kọ́kọ́ sálámù sí wọn. now nínú ojúṣe wa sí wọn bákan náà tí wọ́n bá ń ṣe nǹkan ayọ̀ ká bá wọn dá sí i. bíbá wọn dá sí i nídásí tí yóò lòdì sí bí ẹ̀sìn ọlọ́wọ́n bá ṣe fẹ́ ká bá wọn dá sí i. ó mú lágbájá ó dà pààrọ̀ la ni ọmọ yín kí la bá yín bó jẹ́ ká bó jẹ́ ká bá wọn lọ ta pé àwọn nǹkan kéékèèké tó jẹ́ pé kì í ṣe fáwọn náà ò léèyàn tó lè bá wọn ṣe but inú èèyàn máa ń dùn tí wọn bá fẹ́ ṣe nǹkan tó bá dìde sí yàn kò fẹ́ tí ní òkè ń dùn kódà bóńtọ̀ wọn ò tẹ̀ ní ṣe nǹkan kan kókò ok gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣe ẹ má wọ̀rí káwọn náà wà ń bẹ́ẹ̀ ó máa ń jẹ́ kẹ́ni tó ń ṣe nǹkan sí ìpé wọ́n nífẹ̀ẹ́ òun kò sẹ́ni tó máa ń ṣe kí ní òkè ń dùn ṣe fún ọba ní mú ẹ̀ má wọ̀rí gbogbo ẹ̀ láti parí it's a different thing bọ̀ká wá bẹ̀rẹ̀ sí wọn tó ti yé kò dáa tó so tí nǹkan ayọ̀ bá ṣẹlẹ̀ sí wọn ká bá wọn dúpẹ́ ká bá wọn dá sí i tídà tóbi náà bá ṣẹlẹ̀ sí wọn ní tí wọn ò fẹ́ ká rọ wọn lójú ká kí wọn lóòótọ́ ibi tí nébọ̀ kù sí máa ń hàn sí hàn gbà míì bẹ́ẹ̀ ni aburú lè ṣẹlẹ̀ sí wọn ni lọ́mọ ẹ̀ ṣàárẹ̀ tó dẹ̀ hàn sí wa wípé wẹ́ẹ́. bóyá wọn ò fún nítọ́jú tó ẹnu tiwa ni ká ti gbọ́ pé ọmọ èèyàn bẹ̀rẹ̀ fi kí ni wọ́n fún jẹ àyè fún ní nǹkan gidi jẹ ó lè jẹ́ nípa páwọn náà ní nǹkan tí wọ́n lè fún ni bọ̀ká wá ní rárá àwọn ló kọ́ ọ̀zẹ́ ẹ̀ kò sí tó kàn mí kódà mi ní wọn kò dáa pé táyọ̀ bá ń ṣẹlẹ̀ sí wọn ká kí wọn ẹ̀ bá ń ṣẹlẹ̀ ká kí wọn gbólóhùn ẹ̀mí lásán la fi ṣe ká sálámù sí ni ká kíni kú ayọ̀ ká kíni kú ìrọ́jú gbólóhùn ẹ̀mí lásán la fi ṣe. àwọn nǹkan kan tí wọ́n wà tí ò ní mọ níbẹ̀ tá a bá ní dáadáa lọ́wọ́ ká sì ṣẹ̀wọ́ sí wọn. ọlọ́run máa ń kẹ́wàá jura wa lọ. ibi tẹ́nì kọ̀ọ̀kan wá wà á wò wípé bó ṣe lè wù kíbẹ̀ develop tó a máa ráwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ní káwá tún dáa jù lọ kí nǹkan tún dẹ̀ wá lọ́rùn jù wọ́n lọ àfẹ́ kó jẹ́ pé èyí tọ́lọ́ ń ṣe fáwa yẹn ká máa fi yangàn lé wọn lórí ká jẹ́ kí wọ́n mọ ìkẹ́ yẹn kò sí ní tó burú fóònù táwa bá ń jáde tí wọ́n bá ní mú ìgbà wọlé máa jáde ẹ̀jẹ̀ àwọn fẹ́ bá yín dé bus stop wọ́n tó lò ká kò sí ní tó burú pé kó wọlé ìjẹ́ tọ́lọ́run bá ní kárí jẹ sí nǹkan rẹ̀ ṣẹ́kù ká gbé fruit lásán ká gbé ránṣẹ́ sí nébọ̀ àwọn nǹkan táwọn ìyá máa ń ṣe láyà àtijọ́ ni àwọn ò ń ṣe mọ́ salamu alaykum ẹ̀jẹ̀ mọ́mi ni kí n gbé apple mẹ́ta ìpín yín ebi apple ò pa wọ́n ṣùgbọ́n a fi ń rán létí pa nífẹ̀ẹ́ wọn ni generation tiwa à ń ṣe é àwọn ará àtijọ́ máa ń ṣe é wọn ò dẹ̀mọ́ súnmọ́ o bẹ́ẹ̀ ni ǹjẹ́ tó bá ṣe lálásèpọ̀ tó ti ń sìn sọ́ọ́rí pé àwọn nígbà wọn ò tiẹ̀ rírí ẹ̀jẹ̀ wọn a máa gbé ránṣẹ́ tẹ bá rí ya mi tó bá ń koná tó ń fi ọbẹ̀ tó kún ìṣàfù ẹ máa rò pé àà tó fẹ́ ṣe patí ni lẹ́yìn tó bá bu tí wọn wọn á ha káàkiri àwọn òun ṣe mọ́ ẹni tó gbé ránṣẹ́ sí gan ó lè máa sọ̀pẹ́ẹ̀tì pé ṣé lásán lélẹ́yìí kí ló fà á torí pé wọn ò ṣe mọ́ ni kálá adánlẹ̀ tí wọ́n ń ṣe é kò ní ṣàjòjì ṣé àwọn kìnìún yìí sọ́nà ni ẹ ti gbọ́ nǹkan pàṣẹ nípa abdullahi muhammed àtọ̀rọ̀ ńlẹgbẹ́ ti yahudi yẹn fún non muslim ńlẹgbẹ́ ti yẹn fún kátà àwọn nǹkan wọ̀nyí jí bákan náà ẹni tọ́lọ́ ń bá fún nímọ̀ nínú wa àkọ́kọ́ ẹni tí wọ́n ní ká fi ìmọ̀ wọn ṣe láàánú lára wa láti máa ń kẹ́dùn fáwọn àfáà tí wọ́n nímọ̀ tí wọ́n ọ̀rọ̀ àwọn ará ilé wọn kọ́lẹ́sìn. ó dẹ̀ pọ̀ ẹ máa rí lórí tẹlifíṣàn ẹ máa gbé wọn ní rédíò tẹ ẹ bá rí ìyàwó àtọmọ ẹ máa bá wọn káàánú kì í ṣe pé wọn fẹ́ kéwú dájú ìráyè ni. tòlígbà míì àfáà tó lè bá wa yé pé wọ́n fi pé ibi tọ́lọ́run ti máa kọ́kọ́ ṣe exam fún mi lórí àwọn ará ilé mi ni first responsibility mi ni ó lè má ráàyè fún yín tó bẹ́ẹ̀ ṣe fẹ́ o wọ́n láwọn ọmọ kan tó ṣe àfáà yẹn kò sígbà táwọn gbà lóun bízì òun mọ ibi tí ẹ kóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò dẹ̀ ní fẹ́ kí kì í dì tòun lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó lẹ́nu tó máa dun nípa ti yín kan tó wá dùn léèrè ó bẹ̀ láwọn tó máa dun léèrè tó máa dùn léèrè nípa wọn kan tó wá dun léèrè nípa yín tó bá fẹ́ ṣe responsibility ẹni tó yẹ kó ti bẹ̀rẹ̀ ó lè má ní táìmù fún yín ẹ máa mú sùúrù lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ń jẹ bẹ́ẹ̀ ibi tí wọ́n ká ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn orí ara wa àwọn ará ilé wa àwọn wa so ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ koran dáadáa tẹ́ ẹ àdéhùn yìí tẹ́ ẹ bá ti wá rí báwọn lo wọn àti ẹ̀fẹ́ rí fèsì yín ọ̀tọ́ bá jẹ́ tó lọ́yàyà sí wọn òun bá wọn dá sí dáadáa òun ń gbọ́ wọn lójú nígbà tí dàkejì bá ṣẹlẹ̀ bí àwàdà bí àwàdà náà máa wọn fi yọ̀ ah, ah, àǹtí rí sí aṣọ tẹ yìí ni kò ní ṣé ti yé torí pé aláwàdà lẹjọ jẹ ẹjẹ máa ń ṣeré tẹlẹ bẹtẹ bá jẹ pé constitution nàìjíríà ní ká má kíyàn ni tó o bá sọ fún ká ṣe òbalẹ kódà o lè gbé sí tèrè kò jẹ lẹnu ẹ torí o máa take offence ṣe ẹdá kò tẹrẹ lọrun ká ṣe dáwà fún wọn ká pè wọn sí ìta mọ ara ojúṣe wa ni tábà mọ quran táwọn ọmọ wọn ò mọ tọ́ba tọrọ àǹfààní pé ká bá wọn kọ́ wọn níwọ̀n tí ò ní pa náà lára ara dáadáa ni ká ti dẹ̀ ṣe dáwà náà ojúṣe kejì ìyẹn kì í ṣe pé ká ṣe dáadáa sí wọn ó dẹ̀ nira ju ojúṣe ṣíṣe dáadáa sí wọn lọ ojúṣe kejì ni pé dídẹ́kun aburú ọwọ́ wa kó má dọ́dọ̀ wọn i'm now enumerating our responsibilities to our neighbors and i said the first responsibility we have towards them is to show them kindness in whatever way we can. Kindness starts with being taslim to them if they are Muslims. And the one who does taslim first is the most honorable in the sight of Allah. We congratulate them when something good happens to them and we console them when evil happens to them. Likewise, if Allah blesses us with wealth or some good things, sharing uh, such with our neighbors is kindness. We just mentioned how Ibn Umar used to give part of his meat to his neighbors. So, giving, sending food or some little gifts to your neighbors will help to tie their heart to yours. Lastly, if you are knowledgeable, the first responsibility you have is towards yourself, members of your family, then to your neighborhood. Some of the Ahlul Sunnah don't make any contribution in their immediate neighborhood. And if you ask them why, they say, no, no, no, no, we are surrounded by Ahl Bidah. So they go far away to make whatever contribution they, they have. It shouldn't be so. We want your impact to be felt in your immediate neighborhood. Unless they make it impossible, you should try your utmost. So the second responsibility is withholding your evil from reaching your neighbors. dídẹ́kun pé ká borí wa kó má kan alámúlétí wa eléyìí wá difficult ju number one lọ ṣíṣe dáadáa sí wọn mo sọ tẹ́lẹ̀ ìdàkejì yìí ni pé ká burú má tọwọ́ wa ṣẹlẹ̀ sí wọn ẹ jẹ́ ká wá wò irú aburú wo aburú tó máa ń ṣẹlẹ̀ sí wa ní dídẹ́kun aburú yìí ó ṣáájú ṣíṣe dáadáa. torí pé kí ni tó o bá ṣe dáadáa wàá gba ládàá tó o bá ṣe dáadáa onímọ̀lẹ́sẹ̀ lọ́rùn ṣùgbọ́n táburú bá tọwọ́ ẹ̀ lọ kan níbọ̀ ẹ àkọsílẹ̀ ìyá wà fún ẹ ni wọ́n fi sọ pé ó pàtàkì ju ṣíṣe dáadáa lọ ó dẹ̀ ṣòro ó ṣe ju ṣíṣe dáadáa lọ irú aburú wo mo fún alápèjú kékeré lẹ́ẹ̀kan fífọwọ́ rọ aṣọ aláṣọ kúrò lórí wáyà ara ẹ̀ ni ilé tó bá jẹ́ lé olóró oríṣiríṣi ọ̀nà la máa fi ń ṣàbòsí síra wa ẹlòmíì fẹ́ wẹ̀ in the next two hours ó ti gbé omi ẹ̀fẹ́ mìíràn náà balùwẹ̀ two hours before the time kò dẹ̀ tí ìṣètò tó fẹ́ wẹ̀ ẹni tó ti wá ṣe pípé òun kánjú ibi iṣẹ́ tó bá omi ń bẹ̀ tí ò gbé èèyàn ń bẹ̀ tí yẹn bá sílẹ̀kùn tó bá wọlé bóyá lánàá ló máa rẹ̀ gbogbo kìnìún yìí máa ń ṣẹ̀rí elérò èyí tó wá jọ tó lè má jẹ́lé yìí gangan ó lè ṣẹlẹ̀ ńlẹ̀ fúláàtì náà gọ́tà ni kọ́ńpọ̀n lè pawápọ̀ ilẹ̀ gbígbá ni kọ́ńpọ̀n lè pawápọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí káwa sọ pé ká burú má tọwọ́ wa ṣẹlẹ̀ sí wọn ó nira púpọ̀ wàláhì especially táwọn bá jẹ́ tí ó bìkítà àdẹ̀lé wa surprise fáwọn òbìkítà tó ráwọn ògbọ́rọ̀ ọlọ́wọ̀n ọba yé àwa la gbọ́ yé so sísọ pé ká burú má ṣẹlẹ̀ látọ̀dọ̀ wa sọ́dọ̀ tiwọn ó difficult. sátẹ̀jú yìí mọ́ṣáláṣí àdúgbò wa nínú ramadan ẹ máa bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi tó jẹ́ pé tá a bá tẹ̀lé àwọn nǹkan táwọn àáfàá sọ nípa wọn kò yẹ ká máa ṣe é ní mọ́ṣáláṣí mi lẹ́yìn tí wọ́n bá jí tán jẹ sàrì tán ẹ dà pé aago méjìlá máa ń jẹ sàrì aago mẹ́ta wọ́n ti jẹ sàrì tán wọ́n wá gbé wọ́n lè gbé kàfẹ́ẹ̀tì koran wọ́n lè gbé sínú spíkà ìyẹn máa wá hóhóó tẹ́bá wá ní ẹ̀ ń dí àwọn neighbors lọ́wọ́ wọ́n á ní neighbor o àwọn kẹfìrí bẹ́ẹ̀ sì ni kẹfìrí ọlọ́run tẹ̀yìn sọ yìí òun náà lẹ́tọ̀ọ́ pé kó sùn lásìkò tọ́lọ́run bá ní kó sùn ó fẹ́ jùlọ síbi iṣẹ́ tílẹ̀ bá mọ́ ẹ̀yin wá torí sẹ́yìn lẹ́yìn ṣe ẹ̀ ń ṣe oúnjẹ oúnjẹ sàárì àbí torí pé ẹ wà nínú oṣù ọ̀wọ̀ oṣù ramadan àtẹni fẹ́ gbọ́ àtẹni tí ò fẹ́ gbọ́ ẹ fẹ́ fi kùránì pariwo fún wọn létí wọláì ó takò sẹ̀rí ọlọ́run ọba despite pé koran là ń lò kò sẹ́bẹ̀ tọ́ ìlera là ń kó bá neighbors wa rédíò la rẹ̀ pé wọ́n ti ń dín neighbor lọ́wọ́ ó lè jẹ́ kíra ọlọ́run ọba gan pé oníkan máa tó sí létí ńgbà tí kì í ṣe pé fẹ́ gbọ́ ọ yóò máa jẹ́ ìdíwọ́ fún un ká ṣe gbogbo àwọn àbòsí wọ̀nyí táwọn ọmọ wọn bá ń tayọ ààlà nípa bọ́n ṣe ń lò sí sàkání wọn wọ́n ń dẹ̀ sí environment wọn ẹ ká kọ́ ọmọ wa níjànú gbogbo eléyìí pátá ó rọrùn sẹ́ńtọ́lọ́run bá fi rọ̀ lọ́rùn ni a máa sábà nira láti dẹ́kun aburú ju láti ṣe dáadáa lọ ṣé ká náwó sí yẹ̀yẹ́ rọrùn ṣùgbọ́n pé aburú fẹ́ tọwọ́ mi dọ́dọ̀ ẹ̀ bí mo ṣe máa ṣe ìyẹn nira ṣẹwárí kẹta tí wọ́n kà ní ojúṣe kẹta ìyẹn tún nira ju dídẹ́kun aburú lọ àṣìṣẹ́ bìrẹ́ alẹ́ àbá ìyẹn ni nínú sùúrù lórí àbòsí táwọn bá ṣe sí wa ìyẹn ló difficult jù àgàgà tó bá jẹ́ pé àwa tí wọ́n ṣàbòsí yẹn sí a wà nípò tá a ti lè dá sòríà fún wọn tá a bá wà nípò tá a ti lè dá sòríà tá a wá mú sùúrù ìyẹn gan ló ń jẹ́ sùúrù tó o bá wà nípò tí pẹ̀ ò ti ká wọn tó o bá lè ṣe sùúrù ó lè jẹ́ sùúrù tí láti lè ṣe so èyí eléyìí gan làwọn àfáà wa bẹ̀ wá wípé ká gbìyànjú láti máa ṣe tàbá ń bá èèyàn gbé oríṣiríṣi ìwà ni wọ́n máa ní lọ́wọ́ ẹni tó jẹ́ pé tóun bá yí rédíò ẹ̀ dé last volume ló ṣe ń gbádùn nǹkan tó ń gbọ́ ó dẹ̀ ń bù sọ́dọ̀ yìí kí ni wọ́n fẹ́ ká ṣe ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pè ká fi ní wọ́nì ṣùgbọ́n tẹ́nìkan bá wá rè pé rárá nǹkan tá a lè ṣe tẹ́nìyà fi mọ ní tá à ń ṣe àmì ní táwa ń pamọ́ra ni pé. ká fún nírú nǹkan tó ń fún wa yìí kóun náà mọ̀ nira yẹn látara ànira yẹn kó wá dẹ́kun ẹ̀ bẹ́ẹ̀ ni sẹ̀ríà ọlọ́run ò sí pé irú nǹkan tó fi ṣe wá tá a fẹ́ fi pè sákìyèsí kó lè mọ̀ nira yẹn ká jẹ́ kóun náà experience ẹ̀ tóun náà bá wá complain ká jẹ́ kó àwa náà yìí fẹ́ ṣe a ṣe léyìí kó o lè mọ̀ ní pé ìnira ń bá wa látara nǹkan tá yàrá ẹ̀ ti yàrá irú àwọn tó máa ń lọ disco nǹkan kan ó ní tó bá ń gbẹ́rẹ́ bí yàrá wọn òun ò lè sùn yàrá tòun òun náà wá ṣe ń dẹ́kan òun dé spíkà síbi ilẹ̀kùn tó tó làwọn láàrin òun wá rin sókè ṣùgbọ́n ṣe rí ẹni tó bá jẹ́ pé ariwo is part of him èyí tó wàá ti complain àwọn tó ń gbé yàrá kejì ni so ìlú tí ọ̀fẹ́ ṣe láti fi kàn án sákèésí kò ní ṣàtúnṣe yẹn ádẹ̀jẹ́ ti sáyé táwọn fẹ́ ṣe fún ẹ nítorí bá wá kọlẹ̀ ń parí èyí pé yàrá èdè àṣà ibú wọn náà ṣe tiẹ̀ lánàá àti wọn sọ pé mo ṣe láti fi jẹ́ kí ẹ mọ̀ pé kò dání òní ṣe sọmọ́ ní oṣù tiẹ̀ àwọn náà ń ṣe tàwọn ni tó afẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pọ̀ sákèésí lórí àwọn nǹkan tó bá ń ṣe tí ò tẹ̀ wá lọ́rùn fífẹ́ fi ìkà ṣe ìkà kò sínú ìṣesí tọ́lá ọba ti kọ́ wa abúhùrẹ́rà rọ́bì aláhùn àná subhanahu wa ta'ala ó ní kàmẹ́dì sọ fún ayé pé àwọn ẹni mẹ́ta kan wà iṣẹ́ rí wọ́n jẹ òun lójú púpọ̀ ó wá kẹlì kínní ó kẹlì kejì ẹnì kẹta tó ní ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ yìí ó ní òun lẹnu tó jẹ́ pé ó lálàmì létí tó ń fara lé ó wá mú sòwúrò pé tọ́lọ́run ọba ń fi dẹ́kun aburú ọwọ́ ẹ̀ àbí tí ó fi fi kú yà wá ìyẹn ni pé mi ò fẹ́ fi irú nǹkan tó ń ṣe mi ò fẹ́ fi sọ fún un tọ́lọ́hún ó fi yà wá yálà lórí ilẹ̀ ayé ni o àbí tí kò fi yà wá ó nínú iṣẹ́ rẹ tó jọ lọ́wọ́ ọba lójú jù wọ̀ láàyè ní sẹ́tẹ́ni tó ṣe sùúrù sálámù ló tiẹ̀ dé lẹ́bù yìí tó ṣe ṣùgbọ́n wọn lè má kà á kúṣẹ́ rẹ bí ká há quran bí ká sọ lárúbáwá ká há hadith ni wọ́n ń bẹ̀rẹ̀ ń torí tẹ́lẹ̀ wọn. iṣẹ́ rẹ tó wà níbi káfíńwá rẹ báwọn èèyàn lò wọ̀ láàyè kì í ṣẹgbẹ́ àwọn nǹkan mi tẹ́ pé ojú rí iṣẹ́ rí tó wà níbi ká fi dáadáa báwọn èèyàn lò a máa pè wọ́n fẹ́sìn kò ní í jẹ́ ká burú wọn tí wọ́n fẹ́ ṣe fẹ́sìn kó ṣe é ṣe fáwọn gan torí pé wọ́n á ronú kan dáadáa tẹ́yìn tẹ́yìn ṣẹ̀ sì ń ṣe fáwọn tó bá jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ilẹ̀ tán fẹ́ yà tẹ́lẹ̀ àdínkù èyí tẹ́lẹ̀ bá sì ní kẹ́mi ẹ̀rọ àtàràdára tẹ̀ ṣe yẹn á pọ̀ wàre òun náà máa hù gbogbo ọlọ́run ọba báwọn díẹ̀ díẹ̀ tí mo pẹ̀ sákìsí ẹ̀ yìí kọ́lọ́n jẹ́ kó yé wa ju bí mo ṣe gbé kalẹ̀ lọ àwọn ibi tá a kù sí kẹ́mi kọ̀ọ̀kan mi wá wò ó wípé òótọ́ ni o a kì í sábà kíyèsí nǹkan báyìí jẹnẹrétọ̀ ló ń pariwo sí wa létí yìí tó bá jẹ́ lé e lérò yàrá yàrá ẹnìkan tó fẹ́ di jẹnẹrétọ̀ ibi wíńdò ní wíńdò lọ gbé jẹnẹrétọ̀ sí tẹ́niyàn bá wá kọ̀ǹpléǹ pé jẹ́rìí ń pariwo alẹ́ òun ní kọ́ wá rèé ra tiwọn ni. tó sì jẹ́ pé àǹfààní pé ká fa oko jẹnẹrétọ̀ yẹn kó gùn débi tí òsì ṣùgbọ́n tí wọn máa burú wà ní pé ká fara ní níbọ̀ ẹ wá wo nǹkan ṣe ròyìn wípé nínú iṣẹ́ tó jọ eléyìí òjíṣẹ́ ńlá tí wọ́n sọ ń bò mí ó ní nínú iṣẹ́ ẹbí tó ní jù òun náà ni ẹ e téèyàn bọ́ lọ́wọ́ bá orogún ìkejì téèyàn ó pa ọmọ ẹ̀ fún payà pé oúnjẹ tá a ní òtó wàá jẹ ó ní kẹta àyẹ̀fìnìyà bí halimu lẹ́tọ̀jà àríhì kéèyàn bá ìyàwó alámúlétí ẹ̀ ṣe ṣìnà ṣe mọ̀ pé ṣìnà fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ ni but anabi ń sọ ti ìyàwó alámúlétí ká lè mọ̀ wípé gbogbo nǹkan tó bá ń jẹ́ṣẹ̀ tá a bá ti ṣẹlẹ̀ míì ọlọ́run ń bínú tó dájọ́ lámúlétí la fi ṣẹ̀ ìbínú yẹn tún peléke ọ̀rọ̀ ẹ̀yìn fífọ ẹ̀ṣẹ̀ ni tó dájọ́ alámúlétí wa là ń sọ lágbóró ìjà tó wà fún yẹn tún le ó tún le yàtọ̀ tó ká má mọ̀ pé gbogbo aburú tí wọ́n láàfẹ́ ká ṣe tó bá já lámúlétí la ṣe sí ìlọ́po ìlọ́po ìyà yóò máa bí fún wa abdọ́lọ́wọ́n ọba ká gbọ́ ọ ká lò ó la bẹ lọ́hùn ká gbọ́ ká gbọ́ sínú ọlọ́mọ ṣe léyìí bẹ́ẹ̀ o so mo bẹ lọ́wọ́ bá fún ẹnìkọ̀ọ̀kan ẹbí tá a kù sí kọ́lọ̀ ń fún wa ṣe ń bẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí ìwà wa kó pèpè sí súnà torí súnà ó kúrò lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti dé mi ṣùgbọ́n tó bá wà wá tá à ń ṣe pé atutù níwà à ń dìyàn sínú à ń ṣàbò bẹ́ẹ̀ bí ò bá tiẹ̀ tí ì rọ ara wọn lọ́rùn ẹ̀mí wọn ó máa jẹ́rìí sí pé bó ṣe bó ṣe kẹ́yìn náà rí bẹ́ẹ̀ ni kọ́lọ́n ṣe wá kọ́lọ́n jọ kó jẹ́ ká bá eléyìí tá à ń ṣe yìí ká bá alọ́dọ̀ òun níbi tí ó ti lẹ́sàn rẹ tẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run má fi wá jòyè súnà lójì lójì tí òfin ní wọlé ní ìṣe subhanakallahumma wa bihamdik ashhadu ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين a ní nǹkan bíi thirty thirty minutes láti fi gba question. number one. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. mo ń jẹ ọjọ́ oúnjẹ bíi oúnjẹ sàrà tí a bẹ̀rù pé a lè jẹ́ látara pé nǹkan tó fi ṣe àti pé níbọ̀ wà yẹn kèké ń kí ni so aláàbísà láti dẹ́njọ́ yìí ibi táwọn àdánù sí ọwọ́ àrí ń bẹ̀. kí ni ké máa sọ tọ́gbà ìyá tó ọdún rẹ̀ ṣáàtìkì. The question is this because we want to be good neighbors. Our neighbors brought some food for us, and uh, because we are aware that that food was prepared in respect of some ungodly ceremony, a fetish ceremony. <clears throat> but we accepted it because we don't want to offend them. Then we throw the food to the dustbin. Then our neighbor finds it there and feels disappointed and annoyed with us. What should we have done? Kiliwekashi, Kuweka in the first instance. Send them ó máa ń ṣẹlẹ̀ táwọn bá ń ṣe ọdún ọjọ́ ọmọ ọlọ́run wọ́n ṣe pé tẹ́ ẹ bá gbà lọ́dún yìí wọ́n á gbé tọdún tó ń bọ̀ wá ṣùgbọ́n tẹ́ wá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé pé hmm, ìyá ọgọ́dún ẹ̀ṣẹ̀ náà wà ní àwọn oúnjẹ báyìí báyìí yín o tẹ́ bá fi oúnjẹ yín láàárọ̀ láàárọ̀ ó máa ń wúwo lẹ́nu wa láti ṣe but wọ̀láì ká ṣe é nìkan náà rẹ̀ tí mo rí bọ́ àìjẹ́ bẹ́ẹ̀ nẹ́ẹ̀sì àwọn tó ń gbéra fún yín tó ti yé tó nǹkan tó yẹ ká ṣe nìyẹn tó bá dá a lójú pé a mọ̀ bí nǹkan tí ẹni yẹn ń ṣe but tá a bá mọ̀ díẹ̀ èyí tó dẹ́ ọ̀pọ̀ nínú wa a lè má mọ̀ bí nǹkan tí wọ́n ń ṣe kó kàn jẹ́ pé a kàn suspect ni tá a bá mọ̀ díẹ̀ kò sí ní tó ṣe déwọ̀ fún wa a lè mà fún aláàfọ̀ oníjàràbí tó ti yé but àmọ́ nǹkan tó ń ṣe tó ti gbóúnjẹ wá ó kàn ní ẹgbà oúnjẹ rẹ̀ tí sẹ̀bí lè la ṣùgbọ́n mùsùlùmí irú ìyẹn ọlọ́run ọba ò sọ pé ká má jẹ́ ṣùgbọ́n tó bá dá wa lójú pé rárá nǹkan báyìí ló ń ṣe tó jẹ́ pé a lè confront ẹ̀gbọ́n tó bá gbóúnjẹ wá ní àní jẹ́ torí àmọ̀ pé nǹkan báyìí lè ń ṣe àwa kì í jẹ́ tó yẹn ní ẹ̀ka ṣe inset àtúlọ̀dà sákìtàn yẹn. ṣé clear number two now ẹnu mike. asalaamaleykum. aleykum salaam. báṣe dísáà láti má gbà lọ́wọ́ wọn táwa dẹ̀ ní nǹkan ta fẹ́ fún wọn jẹ́ mi agbo lọ táàbà wà gbà lọ́wọ́ wa látara pé bá a ṣe bá a ṣe gbà sí wọn. ṣé kò ti dín ìbáṣepọ̀ wa kù láàrin níbẹ̀ wa. good. My sister is asking, well, I answered that what should have been the reaction when they brought that food to us is that if we are not sure of what a person is celebrating, the Sharia does not say it is haram for you to accept the food. But if you are sure they are celebrating evil, then you should not accept that food in the first instance. And you should let them know the reason we don't accept it is so and so and so. Now she says, If we don't accept theirs, then it is very likely that when we are also celebrating, they won't accept ours. I don't ni. Túmọ̀ sí pé àwa fẹ́ gba ti wo ká lè ṣínà fún wọn láti gba tiwa ìtàgà. Tí wọ́n bá kọ tiwa tí ò yẹ kí wọ́n kọ̀ ṣé jìyà wà fún wa? Ọ̀ ní jìyà náà. Ṣé bó dáa rí nǹkan táwọn ṣe nǹkan tó tẹ́ ni? tí wọ́n bá gbà á wọ́n ní ládàá pé wọ́n gbà á wọ́n ti dóúnjẹ ẹ̀fẹ́ tí wọ́n bá kọ̀ ọ́ ló lù àwọn ni wọ́n lù torí pé nǹkan táwọn ń ṣe nǹkan tó tẹ́lẹ̀ ọ̀bà lọ́rùn ni ṣùgbọ́n àmì torí ipa afẹ́ tí wọ́n gbà á káwọn wá lọ kó sí nǹkan tí á mú àjẹ̀dẹ̀ ọlọ́run ọba àwọn wá ń ṣẹdún ẹbọ àwọn wá nítorí káwọn náà lè gbàǹjẹ́ tá a bá ń ṣẹdún tọ́lọ́wọ́ bá lọ́wọ́ sí ẹ̀jẹ̀ ká bá wọn gbàtẹ́bọ ẹ̀rí pé píríncípù yẹn gan ti wọ́ láti ilẹ̀ táwọn bá ń ṣe nǹkan tá a bá gbé fún ọ tí wọ́n bá gbà á wọ́n gbà dáadáa tí wọ́n bá kọ́ ọ́ tó wọ́n kọ́ oore àwọn lónìí yẹn so a gbọ́dọ̀ torí ipá fẹ́ dẹlẹ̀ fún nǹkan táwọn náà máa fi ránṣẹ́ sí wọn káwá gbàgbàkúgbà látọwọ́ wọn a gbọ́dọ̀ ṣe tó bá wá ṣẹlẹ̀ tó ń jẹ́ táwọn náà bá gbé tiwa ránṣẹ́ wọ́n wá kọ́ kò sẹ́ni tó máa dá wọn lẹ́bi tá àjẹ́ good neighbors rárá kì í ṣe pàwọ́ ò náwó sí wọn àwọn ni wọ́n kọ́ ọ́ ṣé tí yẹn sì ṣe rí nìyẹn ó sì ṣe ti pé à tó bá wá jẹ́ pé látara pa kan wọ́n ní káà náà má gbèsè ara mọ́ à igba ọ̀nà sùkù sáré ti jẹ́ good neighbor à ń gbóúnjẹ ránṣẹ́ sí rẹ̀ nìkan àwọn pé ó ti kúrò ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ. question number two. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ níbo ẹ tó pé èèyàn jọ ń gbé inú compound kan náà kò sí kankan tó pa wọ́n pọ̀ wọ́n kàn jẹ́ níbọ̀ bọ̀ wáyà ó pa wọ́n pọ̀. wáyà sọ. náà gbọ́dọ̀ jẹ́ pé bóyá èèyàn ló ló ta wáyà. látara pé òkè èèyàn lágbọ̀ọ́yé ju gbogbo àwọn tó wà ń bẹ̀ làwọn christian náà wà ń bẹ̀ bọ̀ àwọn yẹn wọn wọ́n mọ̀ pé òkè àwọn òkè ń tayọ ẹnu àlá àtàwọn. but eléyìí tó jẹ́ pé it's like a murder to a person ó dẹ̀ jẹ́ pé tá bá ti fẹ́ fún ọ yẹn èèyàn máa excuse wáyà fún un tó bá ti fẹ́ fọṣọ gíga aṣọ yẹn gbẹ dáadáa o èèyàn sì máa excuse wáyà fún un tó wọ́n wá ti wá ń lo advantage yẹn tí wọ́n fẹ́ máa ṣílò pé bóyá àwọn fẹ́ bí pé kéèyàn ní nǹkan bọ̀ kéèyàn tí wọ́n fẹ́ gbà pé lọ́wọ́ ní nǹkan so ó wá ti wá fẹ́ di lemọ́lemọ́ ó wá ti wá dà pé wọ́n fẹ́ tọwọ́ bọ̀yàn lẹ́nu bẹ́ẹ̀ yẹn èèyàn á fẹ́kọ̀ àwọn èèyàn èèyàn àwọn àti àwọn fámìlì èèyàn tó bá wá gan ọ́ ń sẹ̀fẹ́ pé a ah, ah. ṣe understand but àwọn tó nílé tó bá fẹ́ lò ó máa wá gbà yọ̀ǹda. so àwọn eléyìí kéèyàn kí wọ́n wá bínú bẹ́ẹ̀ yẹn wá bínú kéèyàn wá kó aṣọ wọn kúrò àbí kéèyàn sọ fún wọn ó rì pé kéèyàn lọ sọ fún wọn pé òkè ẹ má ta aṣọ torí wáyà yìí mọ bóyá o lè ṣe irú àárín yẹn kí ni kéèyàn ṣe sí. àti kọ̀ǹfúrọ̀ǹsì arábìnrin yẹn sọ fún pé má ṣàṣọ síbẹ̀ mọ́ èyí lè ṣe yẹn àbí. àbí náà náà ẹni tí ò lè ṣe yẹn ṣé lè rí aṣọ ìfẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n fẹ́ gbọ̀ aṣọ wọn ti gbọ̀ bọ̀ kò sí bí téèyàn máa ka sí right ńlá ka sórí ara wọn bọ̀ ńlá sì ń pé wọ́n rọ sẹ́gbẹ̀ ni látara pé káṣọ tó tutù tó máa pa aṣọ tó gbẹ tó wọ́n sì pé wọ́n rọ sẹ́gbẹ̀ náà ni àkọ́kọ́ náà tó bá jẹ́ pé aṣọ ti gbẹ káṣọ bá ti gbẹ. yálà ó jẹ́ ní tó tayé àlà àbí kò tó tayé àlà mi ò rò pé nǹkan kan burú ni pé ká kó aṣọ tó kúrò lórí wáyà ṣùgbọ́n tí a bá mọ̀ pé máa ń bá kó ó ṣùgbọ́n ilé kan náà ni tẹ bá kó fún kò ń lọ kó fún ọ. wọ́n máa ń sọ̀rọ̀. nítorí táwọn náà ni wáyà náà ṣe pé ara aṣọ wa kúrò ṣé ó ti gbẹ ni kò sáà sí ìgbẹ́tọ́ kì í ṣe pé bóyá kò sí ìgbẹ́tọ́ ọ̀gbẹ́ ǹjẹ́ àwọn eléyìí wọ́n mọ̀ náà wọ́n fẹ́ tẹ̀lé bọ̀ ẹ̀ lẹ́nu gbọ̀ngàn pé àwọn ọmọ pé wọ́n ní sùúrù bèbí tó ní sùúrù. ok ẹ sẹ́rí ọlọ́run abá tán àárín ẹ̀ ṣe lóòótọ́ lóòótọ́ èèyàn máa ń láwọn èèyàn kan ṣé dàgbà pé ọlọ́run dídì fún ọ fún yàn ó dẹ̀ ní kí wọ́n mú sínú pẹ̀lú wọn. ṣùgbọ́n ṣe rí nǹkan tó máa ń dẹ́kun aburú bí frankness kò sí wàláhì ó lè difficult o kò sí nǹkan tó dẹ́kun aburú bí frankness ẹni tá a láàlè bá sọ òdodo yìí èyí tá a lè bá sọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ làwọn afẹ́ tí wà wò ó dẹ́pà táwa bá rò pé ó hun lẹ́nu wa ká wọ́ ẹni tí ò ní í hun lẹ́nu ẹ̀kọ́ bá wa jíṣẹ́ yẹn tó ìyá wa ẹni tó wáyà pọ̀ mi báyìí ó fẹ́ẹ́ tóbi mẹ́fà èmi nìkan ni mo ta mẹ́rin nù ẹ̀ mo wá yọ ìkan sílẹ̀ pé mi ì fàṣọ lórí ẹ̀. àwọn aláàlẹ́kùn sọ̀rọ̀ àlẹ́kùn sọ̀rọ̀. wáyà kan ni àwọn tó bẹ̀rẹ̀ pé ní kọ́ńpáǹdì yẹn bíi bíi five flash ló wà ní kọ́ńpáǹdì. àwọn tó kù wọn ò kì í fàṣọ síbẹ̀ o àní bí láàlẹ́ ti bá fẹ́ fàṣọ tó bá fẹ́ fàṣọ ara fẹ́ ló máa fàṣọ ṣùgbọ́n wọ́n kó fẹ́ fẹ́ láì ó máa fẹ́ pé à ẹlẹ́hàjọ́ o. ẹ <laughs> tí kì í bá ṣe pé kò sáré ìtàlẹ̀ tàwáyà mi sí tó kí é jẹ́ ká bẹ àdúró tó kó bá wa tàwáyà mi káyọ̀ ń da wáyà ti dí síyà yẹn ó yẹ kó jẹ́ ara ó ti nà kò tún lè wá bá arére wáyà mi tabata tí wọ́n tẹ́ bá ti rí pé btl ṣe rí nìyẹn ẹ wá ìmájì ládàtọ̀ máa gbà lójoojúmọ́ tẹ bá yọ̀ ń dẹ gbogbo wáyà kan fún un àní gbogbo àyín mọ́ tóun náà bá tún fi wáyà ti dí sí kó wá bá yóò ṣe di àá àwọn labour and guarantee ìyá ìwé gan wàhálà ṣùgbọ́n as a principle generally ọ̀pọ̀ aburú la máa ń rò pa fẹ́ sá fún nípa ìlú sọ̀rọ̀ aburú tó máa wá ń kó wa sí ó máa ń ju ká sọ̀rọ̀ lọ ṣẹ́rí frankness kò sínú ìṣesí wa nínú ìṣẹ̀dálẹ̀ àwa yorùbá èyí tó pọ̀ ní nǹkan tó bá ní wá lára àti lè confront èèyàn ká sọ fún un candidly ó dẹ̀ yẹ ká máa lè sọ pé ah, sórí ọ̀rẹ́ ẹ̀ àjà o nǹkan báyìí báyìí báyìí báyìí mi kì í fẹ́ táwa bá rí pé máa wó lẹ́nu wa àbí a lè fẹ́ ríra wa kọ̀ǹtrol tá a bá fẹ́ sọ káwẹ́ ni tá a lè rán tó máa jíṣẹ́ yẹn tábà rí pé rárá iṣẹ́ yẹn ò ní ṣe é jẹ́ kí ni yorùbá náà sọ wọ́n lẹ́ni tí yorùbá ní jẹ́ ayé kí ni wọ́n ń ṣe. ọmọ fine so ìyá tó bá ti rí pé wáyà yìí kò ní jẹ́ kí n gbádùn ẹ̀ ẹ pa wáyà mi ẹ yọ̀ ń da àyàn sí ìyẹn dẹ́kun àbúrú tẹgbẹ́ ó bẹ́ta kọ́lẹ̀ máa bá amójútó yẹ àwọn problems kẹ́sì kẹ́ bẹ́ẹ̀. question number three yes my sister's question is this if one lives in a compound where a particular person uh, is bent on provoking one they have the clothes line where they spread their clothes and a particular woman is always transgressing because the owner of the line of the line finds each time she wants to use it there are clothes belonging to a particular woman on, on, on, the, on, on that line. What should she do? The best thing is to confront her and tell her, I reserve this line for my own clothes. If you find that too heavy for you to deliver as a message, send someone to deliver it. If you cannot do that, then perhaps you should try to erect another line and leave that one for her. You'll be earning reward. It doesn't mean you are a fool. No. It is to avoid problems and you earn reward from so doing. Yes. Question number three. Asalaamualeykum. Aleykum salaam. Ní orí pé kí àwọn àṣẹ dáadáa sí níbọ̀. Naam. Ṣé mọ̀ pé àwọn bàbá àtìyẹ́ pé ó máa ń jẹ́ ìrọ̀rùn fọkùnrin ju lọ látara ìwà àwa obìnrin. Naam. Ẹ mọ̀ wípé ẹlòmíràn ti rẹ pé ó sì lè ṣe nínú pé èèyàn ń ṣe dáadáa sẹ́wọ̀n àti níbọ̀ òun ni ká máa wọlé ara ẹni. tó dẹ̀ jẹ́ pé aburú tó máa ń ṣà ìṣà tó máa ń fẹ́ pọ̀ díẹ̀ láàrin ara obìnrin ó máa ń jẹ́ kí èèyàn waste time ó máa ń jẹ́ kí èèyàn sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn nǹkan tó so mọ́ pọ̀ gan. òsítà ni àwọn ọmọ sọ̀rọ̀ pé tí o ti le jù kò ń wọlé èèyàn wọlé ẹ̀ ọmọ àti nǹkan tó máa ti wò wọ́n mọ̀ ọ́nítọ́ọ̀sì ilé yẹn pé ṣé lágbájá kò lè ṣe. bọ̀ tí àwọn èèyàn bá ti sí bẹ̀ ó máa ń dàbí pé bóyá èèyàn ìgbà ẹ̀sẹ̀ ó dín ní ìwọ ọ̀dà tó then in fact inú ọ̀sẹ̀ wọn jẹ́ pé ó kèsè rí ni èèyàn ń ṣe dáadáa sí dáadáa pé ká pàdé ń takara ṣe kí ń tura wa yẹn kò tí tó kí ni àwọn afojú sílẹ̀ dé pé kí kèsè rí máa rọwọ́ nílé ẹlẹ́hàá débi pé ẹlẹ́ àmọ́ àgbà tí tèmi máa wọ yàrá ẹ̀ ṣé tèmi báyìí ti ṣe dé bẹ̀rẹ̀ tó èrè sì ṣe dára sí labour ni. ok àkọ́kọ́ náà tábánikà ṣe dáadáa sí labour àwọn tọ́lọ́wọ́n ọba ṣe lẹ́tọ̀ọ́ nìkan ni wọ́n ní ká ti ṣe dáadáa sí wọn ó yẹ ká mú níbi ìdáhùn tí mo fún ẹni tó kọ́kọ́ béèrè yìí pé ṣé ká bá wọn ṣé ká gba oúnjẹ ọdún wọn torí ipa afẹ́ káwọn náà gbàdúrà rárá ọlọ́run ò rán ẹdẹ lẹ́rù yẹn bẹ́ẹ̀ náà lè léyìn obìnrin mùsùlùmí kó sọlé ọkọ ẹ̀ kó má dẹ̀ tayọ àlàbí tọkọ ò fẹ́ kó tayọ ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe kà sílẹ̀ yìí ní máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn neighbors ó máa dé gbogbo àwọn nǹkan tẹ kà sílẹ̀ yìí wàláhì dáadáa ni pé ààlà fúláàtì àbí yàrá téèyàn bá ń lò kéèyàn ó ṣọ ó wá wá ibòmíì tóun á ti máa ṣe dáadáa sáwọn obìnrin tó ń múlé tíyàn ọlọ́run ò dá yín lẹ́bi pé ẹ ṣe lọ máa jókòó sí wọn nínú yàrá tẹ́yìn ní nǹkan tẹ́lẹ̀ fi táìmù gbọ́ táwọn ò sì ní nǹkan tẹ́lẹ̀ fi táìmù tí wọ́n gbọ́. ṣùgbọ́n kan tẹ́ ẹ fi kún mi fẹ́ correct ṣé kéèyàn máa láwò kèsì rí láti wọnú yàrá èèyàn tó bá jẹ́ pé wíwọ yàrá èèyàn ó ní múlò a ṣe ara wa léèwọ̀ fún kèsì rí. nígbà míì kèsì rí ni wọ́n ṣùgbọ́n wọ́n trust iwájú bó ṣe trust ara wọn lọ àní sọ pé wọ́n máa bá tiẹ̀ lọ torí pé kékeré ni yàrá wọ ìjẹ́ èrò fún ọ láti wọ̀ tí wọ́n bá ní mùrádì gidi tó ní good purpose tó ń torí ẹ̀ wá ìbátan wá bá wa ló máa júwe ṣáàyè máa gba ìranù tó ń gbé bọ̀ àbáyé ò ní gbà tó bá dé tó bẹ̀ bẹ̀rẹ̀ tó ní alájà ẹjọ mo ní advice yìí ni ó bẹ̀ tó gbogbo nǹkan tó lọ sọ personal advice ni ò tí pọ̀ jù ó tẹ̀ lè dọ́rọ̀ láàrin òun àtọkọ ẹ̀ gan tóun ò mọ ṣe ń behave èèyàn wá pè sákìsà ó lè ṣe bẹ́ẹ̀ yẹn o ó ṣe báyìí ṣe báyìí ẹ̀sìn ọlọ́run ní kí n ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ ní nǹkan tẹ́ mọ̀ ṣùgbọ́n tó wá ti di pé fẹ́ máa jókòó sọ̀rọ̀ ó fẹ́ máa sọ̀rọ̀ àgbòsí kọ́ńtẹ́náǹsì yín ìṣesí yín máa jẹ́ kó mọ̀ pé kò réyìn ọ̀sẹ̀ eléyìí fún so pé ká jẹ́ kí wọ́n mọ báńdìrì kí la lè fààyè gbà nínú yàrá wa ìwọ̀n ò burú ṣùgbọ́n ká níwọ̀n ọ̀gbọ́dọ̀ wọ yàrá torí kọ́ jẹ́ kéfèé rárá ẹ̀sìn ọlọ́run ṣe lè ọ̀fọ̀ bàjẹ́ àti mò ń sọ ìṣe tuntun room. ok. bedroom mò ń sọ. wọ́n candidly ní ìrètò ọkùnrinlẹ́gùn yẹn tó ti yé ànàkíyèsí dáadáa ní ń pè wá sí yìí. àwọn tó ṣe rí àwọn tí ò lẹ́sìn wọn ò mọ pé ibì kan làálàá kò síbi táwọn ò lè gbé. ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́ ní kálẹ́sì àwọn mọ̀ pé àta bá ń bọ̀ tálọ̀ ló yẹ ti rì sí ìbára àta bẹ́ẹ̀dúùmù wa táwa ta dára anú ilé ni kékeré tó bá jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n mọ àlá ibi tá a fẹ́ kí wọ́n mọ. so but ṣé àmọ́ àwọn ìṣesí kan wà àwọn máa ń ṣe wọn rẹ̀ fi ṣèkà ẹ̀rọ pé tí bá tó bá kanlẹ̀kùn nígbà míì kò papò wọlé àbẹ́ẹ̀kọ́ ni kò fi ṣèkà tó bá jẹ́ wọnú ilé yìí tó ń bọ̀ nu bedroom kò fi ṣèkà fi sọ fún pé ẹ má dùn o àáfà ò kì í fẹ́ ríyàn nu bedroom ẹ̀ tó ti yé ẹjọ́ mi ò lé ní anytime tẹ bá ti wá ẹ má jẹ́ ká àáfà ka yín mọ́nú yàrá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa ní pálọ̀ ṣẹ́rí frankness tá a bá fẹ́ ọlọ́run ọba tàdé ń bẹ́ni tí kì í ṣe mùsùlùmí dúró wọ́n bá tún wà náà mọ́wọ́ pé ẹ̀hẹ́n àní kò tú aká kò ò àlà ọlọ́run ìyẹn ló má ò bá àlà ọlọ́run ẹ má bọ́dà nǹkan kan tó bá sọ́n pa wa ṣùgbọ́n ìtọ́lọ́run fún rẹ̀ fi lé wọn sá tá a bá fẹ́ fi lé wọn sá ìyẹn làwa ń sọ̀rọ̀ ọba pé kí n jókòó sínú yàrá wọn ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ panu ọlọ́run ní kí n fi pé kó máa jókòó sínú bedroom ọkọ mi ọlọ́run ní kí n fìyàwó ojú rẹ wọn fún a máa check àwọn ìṣesí wọ̀nyẹn yes jazakillah khairan. question number four the summary of the last question is are we permitted to admit our non-muslim neighbors into our inner apartments our bedrooms because we want to be kind to them the answer is no allah has not made it haram for our non-Muslim neighbors to come into our apartment as long as they have something worthwhile to discuss with us. Sometimes, even if they hate our appearance, they have more trust and confidence in us than in themselves. So they may come to us to seek advice. We should give them chance to do so. But that does not mean it has to go to the extent of admitting them into the inner bedroom of our husbands. Let's receive them in the parlor And if any of them transgresses, we should know that they have no teacher. It is we who have teachers. When a kafir knocks the door, they usually don't wait for you to say come in before they come in. Likewise, they may want to transgress by coming to your bedroom. So it, it will now be your duty to let her know my husband doesn't like strangers coming into our bedroom. So anytime you come around, please meet me in the parlor. Question number five. Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ṣé nọmba four nọmba four? Question tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí. Tó bá rí pé Christian tí ẹ̀ bá ń gbélé, èèyàn àti ẹ̀ àti kíndì gan-an débi tó yẹ pé ọmọ mi máa ń lò sọ́dọ̀ wọn, ó máa ń jẹ oúnjẹ, ó máa ń ṣe everything bẹ́ẹ̀. Ó lè ju àwọn tó wà bẹ̀rẹ̀ gan-an ju àwọn tí lé gan-an yẹ pé every time ibẹ̀ ló máa ń dé sí láti school. Ibùgbọ́n tó bá dé láti ilé kéwú ibẹ̀ náà ni so tó bá di táìmù ọdún yẹn ó máa ń gbé oúnjẹ wá fún wa fún ọ̀nà ṣe kọ́ máa gbé ibi ìtọ́ bá ń ṣe déédéé ó máa gbé oúnjẹ wá fún wa níbi tó pé àti close gan tó pé ta bá ní nǹkan a máa ń fún wọn everything kò sí nǹkan tó bá béèrè táàrin ṣe fún wọn àti wá close gan níbi tó pé mo ra iye mọ́ ìyẹn ṣe lè ṣe àárín yẹn láti má gba oúnjẹ oúnjẹ déédéé ọ̀hún ìṣẹ̀mọ́ bí nǹkan tí mo lè ṣe sí pé ọmọ mi ti close mọ́ wọn gan ṣàgbé ṣàgbé gbọ́ ẹ̀sìn yé dáadáa. ó gbọ́ ẹ̀sìn yé. fine àwọn ni tẹ kọ́kọ́ jẹ́ kó yé wípé àwọn oúnjẹ ọdún wọn ọlọ́run ṣe léèwọ̀ fún wa báyìí náà bá àgírí pẹ̀lú yín ẹ wá wo bẹ́ẹ̀ ṣe máa jẹ́ kí wọ́n understand ẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé lílọ síbẹ̀ àwọn ọmọ yín ìyẹn náà yẹ kó ní limit kí nìdí. àwa tá a jẹ́ mùsùlùmí bá a ṣe fẹ́ káwọn ọmọ wa rí níjọ iwájú ló máa ń dìtámìn irú nǹkan táwọn ọmọ wa máa gbọ́ irú nǹkan táwọn ọmọ wa máa wò nínú ilé ọ̀pọ̀lọpọ̀ wa à ń kọ̀ǹtró nǹkan táwọn máa ń wò lórí tẹlifíṣàn tó jẹ́ pé tẹlifíṣàn ní ilé wa gan-an ni à ń kọ̀ǹtró nǹkan táwọn ọmọ máa wò jẹ́ pé àwọn ọmọ náà mọ̀ pé dádì ò gbọ́dọ̀ wọlé kó bá káwọn máa wà wọn programs kan bọ̀ tó bá jẹ́ pé ọmọ wa ń lè sọ́dọ̀ káfíìr jùlọ ilé tiwa lọ ó mì pé kò sí nǹkan kan táwọn ọmọ ilé ìní máa wò kò sí nǹkan kan tí wọn ò ní máa gbọ́ so ìyẹn mo ṣe ní lílọ síbẹ̀ àwọn ọmọ wa a ní kọ́mọdé má lọ ṣeré ọ̀dọ̀ ọmọdé bíi tiẹ̀ but ó yẹ ká kọ̀ǹtírì lẹ̀ kó má jẹ́ pé àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀ táwọn aṣeré àwọn ọmọ táǹtì wọn ń lò lọ́dọ̀ kẹfẹ́ rí a máa da gbogbo ẹ̀ wò ó so kẹròyìn sí àárín yẹn lẹ́yìn nípa tó ń jẹ yẹn nígbà tó ti dá wa lójú pé àfẹ́ ká bá wọn jẹ oúnjẹ èyí tó máa fi ń ṣọdún ẹbọ ẹ máa sọmọ encourage ni ọlọ́run ti ṣe dájọ́ pé àárín ẹ̀yìn pẹ̀lú wọn dáa ẹ̀ ń ṣe dáadáa síra yín ẹ jẹ́ kó yín wọn pé àwọn nǹkan kan tí ò yẹ yín nú ẹ̀sìn tẹ́lẹ̀ ọlọ́run ní kó padà yé yín lẹ́ẹ̀ṣẹ́ ní jẹ́ nínú ọdún ẹbọ ṣùgbọ́n oúnjẹ tó bá ń jẹ ordinary bail kò sí nǹkan tó ṣe ẹ̀fún láti bá wọn jẹ́ ó difficult but á jẹ́ iṣẹ́ náà ni iṣẹ́ ọlọ́run ọba ò ṣe é má jẹ́ ẹ̀dá ìní fẹ́ gbà á but ìkan náà láàmú ni méjèèjì nínú ìyọnu ọlọ́run àti ìyọnu ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ ti sọ òun ló máa determine pé ṣé á gbèdì lọ àbí kò ní gbèdì lọ but ẹ gbẹdọ̀ wá torí pẹ́ǹtì ju wọn kẹ́ ẹ máa ṣe nǹkan tó dá yín lójú kọ́lọ́run ò yọnu sí ṣẹgbẹ́ sísà ọlọ́run àpín lọ́wọ́ ẹ discuss ọlọ́kọ yín kẹ wá approach ẹ máa ti bá wọn sọ. question number yes in summary our sister wants to know whether um, it would be proper for her to tell her neighbors they can't accept food on uh, non-Muslim ceremonies, especially because those neighbors are very nice to them. Their children spend a lot of time with those neighbors and they are not Muslims. Then I warned against allowing the children to spend so much time with the non-Muslims. Because even us who are Muslims, we watch where our Muslim, our children spend their time. There are some of our relatives, even though we are relatives, we will not allow our children to spend too much time with them because they will not control what the children hear or what the children watch on the TV. And uh, it is the totality of what the children hear and watch that makes their personality in the future. You understand? So even with Muslims, we watch where our children spend their time. So if your children spend most time with non-Muslims who don't have a yardstick of determining what is right or wrong, they are likely to get corrupted such that all the efforts you are making to make those children turn out as good Muslims may be rubbish by the things they are exposed to in the apartments of those non-Muslims. However, children who are of tender age must play with one another. So we don't say they cannot go there, but we should limit how much time they spend with those non-Muslim neighbors. Secondly, when we say certain food is prohibited to eat at certain times of the year, because the ceremonies uh, surrounding those things are objectionable to Allah. It may be difficult telling our, especially those who are on good terms with us, but it's a choice between pleasing them and pleasing Allah. So I'm saying that the sister should seek the assistance of her husband to find a way of making it land gently and softly, but not because we hate you, but because our deal does not permit it. If we have been doing it in the past, it is because we were ignorant of this path. And now that we know, we would not want you to give us Christmas food and the shop, Easter food and all that. Wallahu alam. Question number five. Question tí mo fẹ́ bẹ̀rẹ̀ ló dá lórí experience kan tó recently. So first time wà ní. Ó ń àtìpá àyíká accommodation. So àwa lọ sí ìdílé kan. So eléyìí bàbá bàbá bẹ̀rẹ̀ nígbà tí yẹn ní àwọn èèyàn ó jẹ́ agent nígbà tí bàbá onílé yẹn bó ṣe rí wa ṣé ti yẹnu sí láti fẹ́ síra nílé yẹn fọwọ́ padà wá bàtà padà wá wá nílé onílé yẹn bó ṣe rí olóyè náà fẹ́tẹ̀ bíkì àfẹ́tẹ̀ bíkì nínú ìlú àfẹ́ àfẹ́tẹ̀ bíkì nílọ̀dẹ̀ nílá yìí tí bó ṣe fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ mi à kó ń ṣe lọ́wọ́ kan nìkan àfẹ́pẹ́ àǹṣẹ̀tẹ̀ bíkì àǹṣẹ̀tẹ̀ bíkì nígbà àǹṣẹ̀tẹ̀ yóò àǹṣẹ̀tẹ̀ bíkì ẹni tó tún wá tẹ̀lé wa ní ìpínlẹ̀ ẹ̀mọ sílẹ̀ tààrà àìgbọ́n ẹ̀mọ ní bí ẹ̀jìjọ́ ṣùkọ́tà tẹ́lẹ̀ rí wọn àwọn náà jẹ́ ẹ̀wọ́ tẹ́lẹ̀ ìsì tí wọ́n tẹ̀ ẹ̀mọ rẹ̀ àṣẹ ìṣàǹfààní bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ kó wọn ká padà wá bàbá tí wọ́n padà lọ agbára ẹ̀ǹdà ìyá àbẹ̀sẹ̀lẹ̀ àwọn òfin wa ti wọ́n ti fi rẹ́ẹ̀tọ́ ti wá gbà ó ti wá gbà àṣà àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ó ní tàbí tàbílìkì náà ní sẹ́tà àwọn òfẹ́ tàbílìkì àwọn òfẹ́ sẹ́tà àwọn òfẹ́ tàbílìkì àwọn òfẹ́ tàbílìkì. Ṣé ẹṣẹ́ àti bẹ̀rẹ̀ mọ́ṣẹ́ àgbà kú sí wà ní sẹ́wọ̀n? Oṣù mọ́ṣẹ́ àwà ní sẹ́wọ̀n wájú. Ṣé bí wọ́n tíwájú lánàá ẹ̀ ń jẹ́ ká wà ní sẹ́wọ̀n tó ń wà ní sẹ́wọ̀n láti Tọ́lá sọ pé wọ́n à ń ṣe tẹ̀lé, ẹ bá wo kíní kìí sọ̀rọ̀ nìkan ló ń bá rí ní ti wo bẹ́ẹ̀. ọjọ́ àtijọ́ ìwà ìgbà tó ti bàtà wáyé àpá ẹni tó ń ilé ìyàwó àgbẹ̀dẹ wa ń bẹ̀ ní wọn kọ màmá yẹn. bàbá yẹn náà ọwọ́ tẹ̀bí ti ní ọ̀nà bá wọn fún pé àṣẹ. bàbá yẹn náà níṣẹ́ ni ọmọ wàá tà ní níṣẹ́ tí wọ́n ń pè ìwà níṣẹ́ ẹlòmí ìgbà tó jẹ́ wọn ní ìdílé àtọ́jọ́ tó lọ́jọ́ ìwà ọ̀dá ẹlòmí tó lọ́ ce za su sara àmbà pẹ̀lú pàpẹ pẹ̀lú gbogbo ẹ̀rí ìjọba ìṣẹ̀lá ti ẹ̀kọ́ wípé kì í fi pé gbogbo oníkálukú ló ní ìyá tiẹ̀ rárá. Ilé ìpínsìn nǹkan tí mo sọ ṣé dàbí ọ̀kan. Mo ní oníkálukú ló ní ìyá tiẹ̀ wá bí gbogbo wa bí wa sí Ìsìlámù. Àtẹ̀yìn náà lórí ìsáhùn mi bí o gbọ́ ṣe ilé yàtọ̀ nígbà ìyá wọn pé kò lọ sí ọmọ ìgbàgbọ́ lára wa àmọ́ ìpèsè ọ̀rọ̀ mi ṣé bàbí mo ṣe fẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ aláàkọ́ yẹn pé à ń ṣe tẹ̀blíìkì yẹn tí mo bí ọ̀padà á ṣe ti pé à tẹ̀blíìkì yẹn bẹ́ẹ̀ bí wà ń fi ilé emphasis lórí òórùn bó ti kọ́ ọ́ bí lọ́dọ̀ pẹ̀lú. ok àkọ́kọ́ wọn sísà mi ó lè yé mi ó lè yé mi bẹ́ẹ̀ ti ṣe tẹ̀blé torí pé àwọn ọmọ ìyára táǹkì ní tẹ̀blé nǹkan kan tí wọ́n fi yàtọ̀ sí àwa mo ti ṣàlàyé ẹ̀ pé rí àìbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn náà mùsùlùmí ni wọ́n àwọn náà sì láwọn fẹ́ ṣe sínú nǹkan táwọn rò pa ti yàtọ̀ ni wípé àwọn òkè ń tọ pinpin tó nípa pé ṣé kìíní ìṣe sínú ilé òdodo àbí kìí ṣe sínú náà but àníyàn tí wọn náà fẹ́ ṣe súnmọ́ ṣé kí wọ́n sì bẹ́ẹ̀ ṣe láwọn kan tán ní kò sẹ́bọ kò sóògùn làwọn àwọn náà fẹ́ sẹ́bọ wọn fẹ́ sóògùn wọn láwọn náà fẹ́ ṣe súnmọ́ ṣùgbọ́n wọn ò dá gbogbo àwọn ìjọ wọ̀nyí a mọ̀ pé wọ́n fẹ́ ṣe é pọ̀ tí wọn ò dá ojú lówó ẹ̀ mọ̀ ìyẹn làwọn fi máa ń sọ pé àwa kì í ṣèjọ yìí kọ́ lè mọ̀ pé àwa fẹ́ ṣe súnmọ́ a máa wá ń tọ́ pinpin pé èrò ni súnmọ́ òdodo tí wọ́n fi tìsọ́dà níbi yàtọ̀ sí ìsọkúsọ tí wọ́n ń parọ́ ẹ̀ mọ́ òjíṣẹ́ ńlá ṣùgbọ́n bó ṣe yé mi tó yé yìí àwọn tí kì í bá ṣe pé súnmọ̀ yé ìkan náà ni wọ́n ka gbogbo wa kú tẹ̀bílì ìlú gbogbo rúburú nígbà fáti bá ti dánu gbọ̀n sí tẹ̀bílì ìlú ni ó ti yé sìn àti tó bá ṣe wá ń ṣàlàyé fún ọ pé àrárá àjọra ojúlówó súnà làwa máa ń tọpinpin la máa ń wá kiri àti òṣè bẹ́ẹ̀ kì í ṣe tẹ̀blík tẹ̀sọ fún wọn yẹn èmi ò ká mi ò ká kún àbùkù tálàyé bá ti tẹ̀lé tuntun ṣé wàá rí ṣe sí ìyá yẹn ìyẹn ló jẹ́ pé máa jẹ́ ká mọ pàtàkì pé ibikíbi tá a bá wà ká júwe ara wa ní àpèjúwe táyé fi bẹ̀tẹ́lì míì tó jọ wá ń jọ wájú àmọ́ bóyá ya rẹ̀ ti ṣe alágbàákò àwọn kan táwọn ń burú bíi tiwa. ẹgbẹ́ ni ẹ̀ bá yàn ṣe. ok ó jẹ bẹ́ẹ̀ torí pé máa ṣa òde lẹ́nu máa gbàṣọ kọ́kọ́ tó jáde àwọn tí wọ́n fèrè fẹ́ lọ sóde ọkọ máa ń délé bèrè wa ló ti rà lóde tí wọ́n á báyàn lọ gbogbo òde tó bá jẹ́rú ìyẹn náà fi wa àní apọ́lọ́jì fún tó ọlọ́run ọba ṣùgbọ́n ẹ̀ta àlà tó pàṣẹ pé kárí bá ṣe rí ó mọ̀ pa máa gbélé àti tí ìkọ́lé tara wa wàláhì ilẹ̀ ò ní fún wọn débi ká má rí dìde ó lè jẹ́ pé bí tó wù wá kọ́lá gbé o tá a bá débi kan tó bá láwọn ò gbà bò míì tí wọ́n ní irú ẹni táwọn ń wá rè tó ti yóò sìn tó a gbọ́dọ̀ jẹ́ kí ìṣe tí àyè ṣe sí wa kó wá mú wa rò pé the only way tá a lè fi mórí bọ́ ni pé bóyá káwọn náà kúkú wá yọ nǹkan tá a fi ń borí yìí ká lè jọ gbogbo àwọn aráàlú rárá ká dúró lórí ibi ọba wá lé tó dá wa lórí pé ìyọnu ọlọ́run wà pẹ̀lú wa bílẹ̀ ṣe lè kó fún tó ọlọ́run fún rẹ̀ á jẹ́ fún wa ṣẹgbẹ́ mi so tó bá jẹ́ pé ọlọ́run padà wá jẹ́ rí lẹ́yìn ọjà ẹ wá jẹ́ kí wa kẹ́kọ̀ọ́ dáadáa látara wa kó wá tara ti yín mọ̀ pé irú àwọn táwọn fẹ́ pọ̀ yìí gan-an ló lọ sóde láàárín nǹkan míì tó máa jẹ́ dáadáa lára wa àwọn ìfaradà tẹ́lòmíì tí kì í ṣe lẹ́sìn bíi tiwọn ò ní lè ṣe káwa ò ṣe fún wọn wọ́n á ti rọ̀ pé àwọn ará bí yìí dáa ó kàn jẹ́ pé wọ́n kù síbi pé wọn kì í báyàn lọ sóde ni ṣẹ́gbọ́n sísà ọlọ́run fi ń ṣe. question number six. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ẹ̀jẹ̀ ló ní pé wọ́n ká máa ṣe dáadáa sí àwọn neighbors wa arápàdé ìjọ obìnrin yìí sì ń á ah, lè ku giri kákọ̀wé pé á ah, níbo mi yóò nídìí nǹkan báyìí àbí kí nígbà wa kó béèrè nǹkan lọ́wọ́ wa ká lè fún láì gbàyànda àwọn ọkọ wa. bẹ́ẹ̀ni. bọ̀ ti wá ọ̀nà bóyá kára ní à ah, afá fún mi níyànda bóyá tẹ̀ bá ti èsì ní gbà míì tó pé a lè má ní credit lórí fóònù láì ṣe ti pé àfà. ẹ̀dẹ̀ jẹ́ fún mi níyànda káfà ni tó máa pè mí náà ni o tó máa tó fẹ́ gba fẹ́ fún wọn nǹkan. tó bá fẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an máa pè mí ni ẹ̀jọ̀ kí lè lóòbó jẹ̀dọ́kìlá ọ̀fẹ́ rẹ̀. àbẹ̀tí àwọn oníbọn wọn á yà sùn. torí àwọn oníbọn mi máa ń béèrè nǹkan lọ́wọ́ yín ẹ̀rọ náà ti kọjá ah, ẹ̀rẹ̀ jọ. àjọjọ́ ni o ẹ̀ṣẹ̀ gbogbo owó nǹkan bẹ́ẹ̀. ẹ ṣe torí ẹṣẹ gan sísá tó lè tọ́sí àkéèsì sí i ọlọ́run ò yọ̀ǹda pé ká máa fi àwọn nǹkan tó wà nílé tọrọ tó bá dá wa lójú pé àáfà ò yọnu sí ká fi tọrọ ṣùgbọ́n àáfàá lè wà indifferent wíwà indifferent ni pé kò sọ pé òun yẹnu sí i kò dẹ̀ sọ pé òun ṣe léèwọ̀ ṣẹ́rí tí ò bá sọ pé òun ṣe léèwọ̀ aláǹfààní láti ná nínú nǹkan tó pèsè fáwọn tá a bá rò pé ó tọ́ sí ànábì wa ní òun ó gbà láti.